ọmọ wàhálà a fi ọpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba ilé tí ọpẹ́ tọ́ sí ọba ilé tí ọpẹ́ yẹ ọba náà ni ọba tí a fi ọpẹ́ fún léyìí tí ó sọ wa ní ìjẹjọ tí a ń dágbére wípé pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run tọ́ba tún di ní òní a máa tẹ̀síwájú ọlọ́run ọba náà ni a dúpẹ́ fún tó tún kádàrá kí ìjókòó tòní kí ó tún ṣe jó àtọrọ àlékún kẹlọ́n àlékún gẹ̀rẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlẹ́ ọlọ́run rẹ̀ jẹ́jẹ́ tààrẹ̀ kí ọlọ́run kí ọba ń bá ọ̀rọ̀ alẹ́ ànábì àwọn sàhábà ànábì abẹ́lọ́run bá lè kí ọlá kí ọtí àlànà kí ọlá kọ́kọ́ máa ṣàìpín kárí ẹnì kọ̀ọ̀kan wa àìtún bẹ́lọ́n fún àwọn ustaz wa tó jẹ́ pé àwọn náà ni wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní àyè yìí kí bá lè kí ọlá kí kọ́kọ́ máa fi sọ̀rọ̀ sọ wọn. fún ìdí kan wọn ò ní lè láǹfààní láti wá sí bíbà yìí lónìí ọ̀kan nínú àwọn àfáà wa náà ni ọlọ́run mú màmá wọn sọ́dọ̀ ní òní ibi ètò ìsìnkú wọn òní wọn gbà lọ Sọ wọn wá ní pé kọ́ má jẹ́ pé yùn láti dára wa dúró tàbí ní ṣe ìjókòó tí ò ní wọ́n wá ní kí a máa bá ìjókòó náà lọ pẹ̀lú ìyọ̀ǹda wọn eléyìí ni ọ̀fà tí a fi máa tẹ̀síwájú. níbi tí wọ́n bá wa bá dé ní ìjẹjọ́ eléyìí tí wọ́n ṣàlàyé fún wa kẹ́yìn ní ìjẹjọ́ ó ní àwọn nǹkan tí ó máa ń ba àlùwàlà jẹ́ báàbù nawaqid alwudu àwọn nǹkan tí máa já àlùwàlà lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ṣe àlùwàlà àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ síyàn tí èèyàn ó fi wá dẹni tó yẹ pé yóò ní bùkátà sí kó tó lọ ṣe àlùwàlà padà àwọn ni tí wọ́n ṣe àlàyé rẹ̀ fún wa ní ìjẹjọ́ ní òní pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ àkọlé ti òní òun náà ni báàbù máa yí jìbòlò gòsìlà wàsífàtìhì báàbù yìí wọ́n fẹ́ sàlàyé fún wa àwọn nǹkan tó jẹ́ pé yóò sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ranyàn káwẹ̀ nínú Islam ìwẹ̀ inú Islam a ní àwọn ìwẹ̀ ọ̀ranyàn a sì ní àwọn tí ì sí ọ̀ranyàn àwọn ilé tí ó wá jẹ́ ìwẹ̀ ọ̀ranyàn àfàfẹ́ ṣàlàyé fún wa àwọn nǹkan wo láàrí tí ó fi di ọ̀ràn yẹn yí pé a gbọ́dọ̀ lọ wẹ̀ àwọn nǹkan yìí ni tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa wàsífàtì àti ìròyìn báwo gan ni àti máa wẹ̀ òní tí a fẹ́ sọ fún wa. àbáwa ni wàyájibul guslu minal janaba wàhíyà inzalul maniyyi biwati'in aw ghayrihi. أو بالالتقاء الختانين وخروج الدم الحيد والنفاس وموت غير شهيد وإسلام الكافر ونيقي ìwẹ̀wíwẹ̀ yóò máa jẹ́ ọ̀ranyàn tá a sọ pé a ọ̀ranyàn ni kí a wẹ̀ nǹkan àkọ́kọ́ nínú tí wọ́n kọ́ dákọ̀ wọ́n ní mínàlì jàǹdàbà nípa pé kíyàn ní jàǹdàbà lára wọ́n wá ní kí là ń pè ní kíyàn ní jánábà la tá a sọ pé ní jánábà wọ́n wá sọ fún wa pé wàhíya inzalul mani òun ni kí àtọ̀ kó ní ara ọkùnrin àbí ní ara obìnrin dòwátì in pẹ̀lú kó ṣe yí pé ìbálòpọ̀ ó wáyé láàrin ọkùnrin àtobìnrin gbogbo ìgbàkígbà tí ìbálòpọ̀ bá fi wáyé tí àtọ̀ fi wá jáde lójú ara ọkùnrin àbí lọ́dọ̀ obìnrin ìwẹ̀ wíwẹ̀ ti di ọ̀ràn yẹn nu wọ́n sọ pé yẹn ti ní jánẹ́bàdà àfààní àwògbẹ́rì yìí àìgbẹ́rì lọ́wọ́tì ìyẹn ni pé bèlè ẹ̀tìlá kọjá pé kíyìn ó sùn kíyìn ó lálàá eléyìí náà ẹni tó sùn tó lálàá pé òun bá ẹlẹ́tòun ní àṣepọ̀ tí ó wá yajú tó wá rí pé gbogbo aṣọ ti tutù tó rí omi ní ara rẹ̀ tó rí pé omi tó ń rí àtọ̀lélé kìí sí omi lásán irú ẹni bẹ́ẹ̀ òun náà ti dáràn jánábà nìyẹn ẹni àfáà tún fún wa yìí pé jánábà gangan òun ni kó jẹ́ yìí pé ǹzálùlùmọ́nì òun ni kí àtọ̀ jáde kó jáde láàrin èèyàn bí wọ́n ti ń pẹ̀lú kí ìbálòpọ̀ kó wáyé láàrin ọkùnrin àti obìnrin aobeirihi àbíkọ́sẹ̀ jẹ́ pé kìí ṣe ìbálòpọ̀ gan ni bóyá ìmọ̀ṣeré lásán bí wọ́n kì sí ara wọn wọ́n dì mọ́ra ẹni àbí èèyàn sùn èèyàn lálàá ẹni eléyìí fi wáyé ó ní pé tí eléyìí bá fi lè ṣẹlẹ̀ èèyàn ti jẹ́ gbèsè kíyàn lọ wẹ̀ àwọn àkọsílẹ̀ tó pọ̀ ńlọ wáyé tó ń jẹ́rìí gbé eléyìí hadith kan ó ní pé alimau minalima ó ní mímá wẹ̀ ìmá wẹ̀ ìwẹ̀ ọ̀ràn yẹn yóò máa wáyé látara kí àtọ̀ jáde lára èèyàn ẹtí ọba gbàgbọ́ yìí hadith yóò hàn pé alimau minalima omi láti bí omi ṣùgbọ́n etí ń sọ ni pé aleftisaalu omi alákọ̀ọ́kọ́ ni wíwẹ̀ aleftisaal min inzalil pé ìwẹ̀ wíwẹ̀ ọmọ di ọ̀ràn yàn tíyàn ọmọ wẹ̀ nígbà tí àtọ̀ bá jáde ní àríyàn àti àwọn àhàdìsí mìíràn tó ń jóyè wa yí pé tí àtọ̀ bá fi jáde ní àríyàn ìtọ́ bá fi mọ́tọ̀ jáde wọ́n sọ pé yẹn ti ní janabala àti ayal Qur'an tí ọlọ́run balẹ̀ kọ́lá ní wa in kuntum junuban haru bákan náà tí ẹ bá ní jánábàlá kí ni ó mú yàn ní jánábàlá ó ní kí ọkùnrin àtòbìnrin ó súnmọ́ rẹ ni kí àtọ̀ wá jáde lára ẹni tí eléyìí bá ti wáyé wọ́n sọ pé èèyàn ti ní jánábàlá tíyàn bá ti wá ní ní tí ó fi tán rẹ̀ òun náà ni pé yóò lọ wẹ ìwẹ̀ nínú Islam eléyìí iná ẹ̀rí lábẹ́ yí pé ẹni tí jánábà bá tó bá ní jánábàlá ọ̀ràn yẹn ni kí ọ lọ wẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ pé wà in kuntum junuban fatọ̀haru tẹ́ ẹ bá jẹ́ tó ní jẹ́nẹ́bàlá ẹ lọ sí ìmára. ẹlẹ́ẹ̀kejì inú àwọn nǹkan tí ó lè sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ràn yẹn àfààní aw biltikọ́ ilẹ̀kìtànẹ́yìn nínú tí ra wọ́pọ̀ alẹ́kọ̀ọ́tìnẹ́yìn alẹ́kìtànẹ́yìn òní òní pé ojú ara tí wọ́n dá fún ọkùnrin àtobìnrin kí méjèèjì ọ lọ pàdé ìtumọ̀ rẹ̀ nìyẹn ìyẹn ni pé kí ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin ọ wáyé ẹ rí i pé tàlá àkọ́kọ́ náà a ní pé ìzálù ìmọ̀ kí àtọ̀ jáde pẹ̀lú pé ìbálòpọ̀ wáyé eléwájú yẹ pé ó ṣeé ṣe ń gbà míì kí ìbálòpọ̀ wáyé kí àtọ̀ má jáde lára ọkùnrin kó sì má jáde lára obìnrin lọ́fíjú yẹ pé lọ́wọ́ fi ń sọ fún ayébíyí pé ẹ̀yìn ẹlẹ́ẹ̀kejì torí pé hadisi àkọ́kọ́ ó sọ nípa yìí pé ìwé ọmọjọ́ ọ̀ràn yàn nígbà tí àtọ̀ bá jáde ṣùgbọ́n gbólò eléyìí náà ó ní bá obìnrin ti kọ́ ilé kìtàní yìí àbí kó ṣe yí pé ojú ara ọkùnrin tí wọ́n dá abẹ́ ọkùnrin tí wọ́n dá àti ojú ara obìnrin wọ́n wá jọ pàdé ìyẹn ni pé tí nǹkan ọmọkùnrin bá ti wo ojú ara obìnrin nǹkan jáde o nǹkan jáde o ó ti di ọ̀ràn yẹn kí wọ́n wẹ̀ ẹ̀rí wà wá lórí eléyìí nínú hadithi abi hurairata radiyallahu anhu kí ọlọ́ba yọ ní sí tó ní pé idha jalasa bayna suwabi al-arba thumma jahadaha faqad wajaba al-ghusl muttafaqun alayhi wa fi riwayati muslim wa in lam yunzil ó ní pé gbólóhùn tí bá wá pé tí ọkùnrin àtobìnrin tí wọ́n bá fi jókòó tí wọ́n sùn léra wọn sí itan ọkùnrin méjèèjì tó pàdé itan obìnrin méjèèjì tí wọ́n gbora wọn jìgìjìgì ó ní pé fàkọ̀dé wájà balẹ̀ gùsùn ó ló ti di ọ̀ràn ẹ̀yàn kí wọ́n ṣe kí ni kí wọ́n lọ wẹ̀ hadisi wà ní Bukhari ó sì wà nínú Muslim ẹ̀gbà wa kan wá tó wá kún nínú ti Muslim ó ní kódà wà ilam yunzil kódà kí ọmọ jáde kí ọmọ ṣe kí ni kọ́má jáde eléyìí ni ẹ̀rí tó ń jẹ́rìí gbé yí pé tí nǹkan ọkùnrin àtobìnrin tí ìbálòpọ̀ bá fi lè wáyé láàrin ọkùnrin àtobìnrin ó ti di ọ̀ràn yẹn kí wọ́n wẹ̀ yálà nǹkan jáde o nǹkan jáde tàlákọ̀kọ́ oní jánábà yìí pé kí àtọ̀ jáde pẹ̀lú sábàbí kó ṣe yí pé ìbálòpọ̀ wáyé láàrin ọkùnrin àti obìnrin wọ́n jọ wáyé wà ń pé ìbálòpọ̀ lè wáyé kátọ̀ jáde àbí kátọ̀ má jáde ó tún jẹ́ orí wa náà bákan náà pé àtọ̀ lè jáde pẹ̀lú ìbálòpọ̀ ó sì lè má jẹ́ pẹ̀lú kèsè lẹ́yìn ọ̀nà pé kèsè ìbálòpọ̀ pé bí akéèyàn sùn kéèyàn lálà ó wá jẹ́ orí wa nísìnyí pé yálà tá a bá sáti lè rí àtọ̀ pé àtọ̀ jáde ọ̀ràn yẹn ní káwẹ̀ abóbìnrin lásìpọ̀ àbá lásìpọ̀ ọ̀ràn yẹn ni àbí àwa bóbìnrin náà láti pọ̀ àtọ̀wájáde o àtọ̀jáde o òun náà ti di kíni ọ̀ràn yẹn tún ni kí a tún ṣe kíni ká tún wẹ̀ níbi eléyìí náà ẹlẹ́ẹ̀kejì nìyẹn nínú àwọn nǹkan tó jẹ́ pé yóò torí rẹ̀ ìwé yóò torí rẹ̀ di ọ̀ràn yẹn léèyàn lórí ẹlẹ́ẹ̀kẹta wa khuruj dammil hayd kí ẹ̀jẹ̀ aládòbìnrin kó wáyé. kí wá ṣe mú wáyé nkankan bí dé tó bẹ́jẹ̀ sí ń jáde o iná ni ó ní ọ̀wẹ́ lọ́ràn yẹn ṣùgbọ́n wọn di ọ̀ràn yẹn nígbà tí ẹ̀jẹ̀ náà bá mọ́wọ́ dúró ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin ti ń jáde ti di pé ẹ̀jẹ̀ yìí bá ti mọ́wọ́ dúró ti di ọ̀ràn yẹn fún irú obìnrin bẹ́ẹ̀ náà láti lọ wẹ̀ kí ọlọ́run wa ní àwùjọ wa yìí obìnrin láti gbó ti wọlé ọkọ kọ mọ bí obìnrin bí ọmọ bí ẹsẹ wẹrẹ jánábà ó sì ti bí àìmọye ọmọ mùsùlùmí náà sì nísìn kírun. tẹ́lẹ̀ mi wọn béèrè gbára ah, ó ní ah, ìwẹ̀ wo lẹ́yìn kébi ọkàn kẹ́rẹ́ fún ìwẹ̀ láti bọ́ ẹ dákun ẹ wò ó jẹ́ pé àmú wa gbogbo ọ̀nà jẹ́ tá à ń gbà mú tíyàn fi rówó ń bẹ̀ ààrẹ tó ṣàlàyé àfàsìkò lẹ̀ kódà kó má ju wákàtí kan lọ kó má ju jọ́ kan lọ àfọjọ́lẹ̀ tá a fi lọ kọ́ iṣẹ́ tá à ń ṣe tá a fi ń jẹ kí ló wá dé tó yẹ pé ẹ̀sìn tó jẹ́ pé ńlá fi rí àlìjẹ́nà ọlọ́run ọba àwa wásìkò lẹ̀ láti fi lọ kọ́ nípa rẹ̀ kí ọlọ́run bàlíkẹ́ ọlákọ́dá kan kó ṣe dáadáa fún wa eléyìí ni ó fà á àwọn afá tí a fi gbérú àwọn ìjókòó báyìí kalẹ̀ tí àǹfààní ká lé kéwú ọba tí yọ àti wá wákàtí káàbọ̀ ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ kò yẹ kó tún ní ẹnì kọ̀ọ̀kan wa lára ní tó bá jẹ́ pé lóòótọ́ lódodo a bá ní àkàkún pẹ̀lú ẹ̀sìn yìí pé a fẹ́ kí ọlọ́run gba ẹ̀sìn yìí ní ọwọ́ wa kí ọlọ́run kí ọlọ́run kò bá a ṣe dáadáa fún àwọn àfa wa náà. inú àwọn nǹkan tí yóò sọ ìwé di ọ̀ràn yẹn bá a ti ń bá lọ òní kí ni kòrójù dámìlẹ̀ haidi wa nifas ẹ̀jẹ̀ nǹkan oṣù àbí ẹ̀jẹ̀ ìbímọ obìnrin tó bima bímọ tí ẹ̀jẹ̀ wá ń jáde ẹ̀jẹ̀ kìíní kejì yìí tó bá ti di pé ẹ̀jẹ̀ náà bá ti mọ́wọ́ dúró ó ti di ọ̀ràn yẹn kí èèyàn ṣe kíni ó ti di ọ̀ràn yẹn kí lọ wẹ̀. ẹ̀rí lórí eléyìí inú nígbà tí ọlọ́wọ́ bá kul huwa adha máa jó yẹ wáyé pé ẹni tí ń jáde lára wọn ìdọ̀tí ni o fa'tazilu nisaa fil mahid lásìkò tí obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀yin bá lé wọn ẹ̀ gbọ́dọ̀ bá wọn lásìkò ìtìzáàlù tó sọ́rọ̀ pé kẹ́ jìnà sí wọn níbi ìbálòpọ̀ ní kété pé kẹwàá fẹ́nu yàrá kan kọ́ ẹwà má kẹmọ́sùn mọ́ wọn mọ́ rárá ní sọ ni pé ẹ gbọ́dọ̀ sí kí ni ẹ gbọ́dọ̀ pa wọ́n sì sẹ́gbẹ́ kan nípa ní ìbálòpọ̀ ní àsìkò tí wọ́n ṣe kí ni fil mahid ọ̀rọ̀ ìwàlá taqrabuhunna tí a máa ń ṣe lọ ọlọ́ ìjìnà sí wọn ẹ̀ẹ̀kan wá sí gbọ́dọ̀ súnmọ́ wọn náà wàlá taqrabuhunna ẹ̀ gbọ́dọ̀ tí ìsúnmọ́ wọn pẹ́ bá wọn lásìkò tí ẹ̀jẹ̀ ń bá tún mọ́wọ́ dúró tán hatta yatuhurna títí tí wọ́n fi ṣe kíni títí wọ́n fi so ìmara ìyẹn títí wọ́n fi lọ wẹ̀ ìwẹ̀ haido àbí ìwẹ̀ nifas ó ní fàyídà tọ̀tọ̀ họ́rùnà tọ́ba ti di pé wọ́n bá ti wá ṣe ìmára tán tí ẹ̀jẹ̀ ti dá tí a ti wẹ̀ fa tí òhun náà min haythu amarakumullah ẹ súnmọ́ wọn láàyè ibi tó lọ ń pa yín láti pé kẹ́ ìgbà súnmọ́ wọn. ìyẹn ni pé ní àsìkò tí obìnrin ṣe haido àbí tí ń ṣe nifas haram ló jẹ́ èèwọ̀ ló jẹ́ kí ọkọ rẹ̀ ó bá lásìkò lásìkò. ese ńlá òun ni kí ọba obìnrin lásìkò lásìkò tí ń ṣe nǹkan oṣù ọlọ́run á ní pé tábà bá ti wá parí rẹ o tí ẹ wẹ̀ tán ẹ lè ṣe kí ni kò sí láì fi kẹsùn mọ́ wọn. eléyìí ó ń jẹ́ ẹ̀rí nípa yí pé nínú àwọn nǹkan tí ó tí ẹ̀jẹ̀ tó wá ń wá lẹ́yìn ìgbà náà tí ẹ̀jẹ̀ náà tó mọ́wọ́ dúró tán àwọn kan tí di ọ̀ranyàn ní eléyìí. bákan náà nínú àwọn ntí iwe ó fi di ọ̀ranyàn fún yàn ó ní ó ní wà mọ́ọ̀tù gbẹ́rì ṣẹ̀hìd ẹni tí ó ogun ó ní pé ẹni tó kú tí èsè kó kú ogun ọ̀ranyàn ní káwẹ̀. ní pé mùsùlùmí tó bá kú nínú ojúṣe tá a ṣe fún onípa àwẹ̀ ìyàtọ̀ sí ẹni tó jẹ́ pé wọ́n lọ jagun oní wa ṣe kíni lọ́wọ́ akú sójú ogun torí pé àwọn àkọsílẹ̀ wà pé ẹni tó kú sójú ogun kí wọ́n má wẹ̀ aṣọ tó wà lára rẹ̀ náà ni kí wọ́n fi kí wọ́n fi sín ṣùgbọ́n tí ọ̀wà jẹ́ pé ó kú sójú ogun bí yálà ni o ọkọ̀ ọ̀sáìsàn náà ni o èyíkéyìí ọ̀nà tí yòókù tí bá gbà jẹ́ tíyàn bá fi jáde láyé tíyàn bá fi kú ọ̀ràn yẹn ni káwa tá a wà láyé ká ṣe kí ni ká gbìyànjú bó láṣẹ kí sóòní ọwẹ́ fúnra rẹ̀ mọ́ àwa tá a wà láyé ojúṣe wa nu ní àwọn kan tí a ṣe fún òkú tí ọba kú ni eléyìí wà. bákan náà àfààní wa islamul kafir tí mùsùlùmí kèfèrí tó bá gba islam nínú ọ̀ràn yẹn ni pé kíru ẹni tó gba islam náà kó ṣe kíni kọ́wẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ lórí ké tí ẹni tó bá gba islam kọ́wẹ̀ yìí ọ̀rọ̀ bíi mẹ́ta ni àwọn onímọ̀ sọ lórí ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àfáwa bí a ti sọ fún wa níbẹ̀rẹ̀ tíra àwọn onímọ̀ kọ́dúnmọ̀ yìí pé tí ọ̀rọ̀ bá di pé ẹnu àwọn onímọ̀ wọn ò kò nípa pé kálukú ń fi ìmọ̀ tó rí fi hàn ara wọn pé àlẹ́ tó mìírí tó hàn sí mi ni àlẹ́ tó mìírí tó hàn sí mi ni àfààní ìtàwọn ọmọ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn ìtàsọ́rùsọ alẹ́lẹ́kọ́lù lẹ́dí tààrọ́ ja ha ndí tábà á lè àdìlà ó lè sọ ọ̀rọ̀ tó bá tẹ̀sùn ọ̀jù lọ́dọ̀ àwọn tó bá di pé àwọn àfa kan wí báyìí àwọn àfa kan wí báyìí wọ́n lè táwọn ó mú àwọn ọ̀rọ̀ táwọn kàdá dáa èyí táwọn rí kó wọn lọ́dọ̀ àwọn níbàámu sí àwọn ẹ̀rí táwọn rí ni o kìí ṣe níbàámu sí kẹnu wọn o torí pẹ́ lómi lónìí yọ ni ọ̀rọ̀ eléyìí mi ọgbà wọlé kí ló dé kí lè rí kí lọ rí tọ́jú sọ bẹ́ẹ̀ pẹ̀lú làákẹ́ ìmì àà pẹ̀lú bí mo ṣe wòye sí i àfọ̀rọ̀ sọ pé pẹ̀lú wòye sí i wọn ni tábàán lédè àdìlà níbàámu sí àwọn ẹ̀rí eléyìí tí àwọn rí tó tí ẹnì ikọ̀ sọ ikọ̀ sọ ikọ̀ sọ ẹ̀rí táwọn bá wá rí nígbà wá rí pé ah, ọ̀rọ̀ ilé ló tẹ̀sùn wọn jùlọ ẹ̀rí ilé ló múnádóko jùlọ òun làwọn tẹ̀lé làwọn fi wá mu wá àwọn òní tẹ̀lé mẹ́ta kọ pé àfàlàgbájá tó ṣe lé táàfin wá máa pé ibola fẹ́ yà sí wọ́n ti jẹ́ wa torí tó já ṣe lé bí àwọn ọ̀sáàzù náà ṣe ń pè wá sákèsì torí àtún lè dénú tí àmì kò sọ pé ń tá a rí o kò rí bẹ́ẹ̀ o. àwọn ah, ọ̀gá à mọ̀ lọ́rọ̀ yẹn ni kí ẹni tó bá gbà sílámù ọ̀wẹ́ ń bì níbo míì wọ́n ní kí sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àfààní tó tẹ̀sùn wọn jù lọ́rọ̀ làwọn mú ọ̀rọ̀ míì wà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá gba Islam kọ̀wẹ̀ pẹ̀lú àwọn hadith tí ó wá àwọn sàbí gbà tí wọ́n gba Islam àwọn kan nu ànábì pa wọn láṣẹ pé ó yá ẹmọ́ ilé lọ sí ibi tí ó ti wẹ̀ ó yẹ sàlàyé fún pé kọ̀wẹ̀ báyìí kọ̀wẹ̀ báyìí àwọn kan ní pé fún wíwẹ̀ tí wọ́n ní kọ́ wẹ̀ pẹ̀lú kó ní lára tẹ́lẹ̀ wípé torí jánábà tó ní lára pé kó fi lè wẹ jánábà ń kúò ìní àfi ní kọ́wẹ̀ àwọn kan sọ báwọn wípé kẹfìrì tí a ní ọwẹ́ kẹfìrì tó jẹ́ pé ó ní jánábà lánìí àwọn kan dáhùn pé àìmọye àwọn sàbẹ̀ náà yẹ pé wọ́n ti níyàwó wọn ti bímọ kó tó gbà síláàmù àgbọ̀kẹ́ àdàbí òun pọn àwọn láṣẹ ní nígbà tó jẹ́ pé ó ti pa àwọn kan láṣẹ pé kí wọ́n máa ṣe ìpàwọ́ kan láti pé ẹ máa wẹ̀ nígbà tẹ́ ti gbà sáàmù ó ti wà nínú nǹkan tí ẹ ti mọ̀ tẹ́ pé wọ́n sẹ́ni bùkátà fún ẹ̀sẹ̀ tó máa sọ kó tó máa rìpíìtì ẹ̀ mọ́ pé gbogbo ẹ tó bá ti gbà sáàmù bẹ́ẹ̀ ti gbà pé tọ̀ tó máa ti jẹ́rìí tán o kó wọn lọ wẹ̀ lókun. àkànni rárá pé kì í ṣe dandan kí kó wọn wẹ̀ nítorí pé ọlọ́run bá ní pé kúlélẹ̀ dínà káfàrú ìyáǹtàhù yóò farù láhùn máa kọ́ pé máa pè pé sọ eré ànábì sọlá rẹ sọ pé mo pè ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kèfèrí ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀sì tọ́lọ́ tẹ́ ẹ bá jáwọ́ ń bi tẹ́ ẹ̀ ń ṣe pálapàla yìí yóò farò lẹ́hùn máa kọ̀ dísàlà gbogbo tẹ́ ẹ ti ṣe sẹ́yìn ọlọ́run bó forí jì àwọn kan wá dáa pé tọ́ba jẹ́ pé ìlẹ̀ fẹ́ fi ṣe rí pé àti hadith pa àlè islam yajubu máa kọ̀bílà wọ yahadimu máa kọ̀bílà pé islam gbogbo tí a ti ṣe sẹ́yìn síwájú islam islam bá ti débà yóò bá da gbogbo ẹ̀ wó wọ́n lé eléyìn pẹ̀lú pé tó bá jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ nǹkan ẹ̀ṣẹ̀ tó dá nínú kèfèrí ni wọ́n fojú fò fún kéde pé ọwọ́ ajẹ́yẹ̀ lówó nígbà ọwọ́ ni à o ìjẹ gbèsè kankan mọ́ o ìrọ̀ àwọn láàrin nìyẹn níwọ̀n ọgbà ìgbà tó yẹ pé mùsùlùmí tó ń ṣe Islam tó bá dára jẹ́ níbà ọ ti dára àwọn jánábà kan sẹ́yìn gan tọ́wé pé kọ́ lọ wẹ̀ padà ṣùgbọ́n àfààní tó tẹ̀sùn jùlọ lọ́dọ̀ àwọn lórí ọ̀rọ̀ yìí ò ní pé kí ẹni tó bá gba Islam kò sì kí ni kí ọwẹ́ ìní wọ́n fi sọ pé wà á máa rọ ọ ní níbi ọ̀rọ̀ wọn ṣe ń sọ lọ wọ́n ní wà kọ̀dé àmọ̀rọ̀ nàbí sallallahu alaihi wasallam bil ghusli min taghsilil mayyit pé ànábì sallallahu alaihi wasallam ó pàṣẹ yí pé ẹnu tó bá wẹ òkú pé kó náà lọ wẹ̀ sábà sí gbàgbé ní ìjẹjọ àwọn stars wa wọ́n mẹ́nu bà eléyìí wọ́n sì yànnàna rẹ̀ fún wa nígbà tí wọ́n sọ nípa nawakidul wudu bí àwọn kan tó bà àlùwàlà jẹ́ wọ́n nínú rẹ̀ ní kíní wà tagsilul mayyit kí èèyàn wẹ òkú wọ́n ní kí ló lè fà á wọ́n ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún wa ṣùgbọ́n ìtọ́ tẹ̀sùn wọn jù ní pé kèé ṣe dáadáa ẹni tí bí a bá fẹ́ ro òkú wọn jẹ́ ya pé kèsì gbogbo àyàn bíi méjì mẹ́ta ẹ̀yàn kan yọ máa wẹ̀ ẹ̀yàn bíi àbí méjì ọkàn lè kún lọ́wọ́ tí wọ́n máa gbé òkú lọ́tún sósì ẹ̀wọ̀n àbàgbàtà pé òkú ga tó kú tó jẹ́ mùsùlùmí kìí sí ẹ̀gbin ìfọwọ́kàn wa kò wá lè sọ tí ó jẹ́ pé ni ó já wa ní àlùwàlá ṣùgbọ́n látara yí pé nígbà tí èèyàn bá ń wẹ̀ òkú èèyàn ò lè mọ ìgbà tó lè ṣeéṣe kó fara kú àwọn tẹ́ni kún lọ wẹ̀ wọ́n ní pé torí pé bí àbá ti ń gbé báyìí táà ti ń gbé báyìí ó ṣe fẹ́ pé bóyá ńgbà tá a sábà fún ẹ̀gbin tó jáde bóyá ó ti dàṣẹ́ bóyá ti yí alára lásìkò yìí wọ́n ní torí ẹ̀ ní wọ́n fi wò pé ká lọ wẹ̀ nígbà tí a bá wẹ òkú tán tó bá dá wa lójú pé nígbà tí a ń wẹ òkú pẹ̀lú àwọn akẹ́ni tí ìgbàlódé tí a ṣe nísìn tẹ́gbẹ́ta bá gbókù sórí àárín ó ti ní nǹkan kan tí ó wà lábẹ́rẹ́ pé bàbá ti ń da bàbá ti ń wẹ̀ báyìí nínú nǹkan ẹni omi tá a fi ń wẹ̀ kó ọmọ àdàsí tí omi ò ní dáadẹ́ dé pé kò ní dàsí ẹnì kankan la ẹni tí ń wẹ̀ gan tó yẹ pé bàbá wẹ̀ náà wọ́n ní á fi gílọ́ọ̀fù bọ ọwọ́ ẹni tí ń ṣèyẹn gan kò ní ṣe kíni kò ní jẹ́ pé ẹ̀gbin kankan yóò ṣe kíni yóò yí ní ara bákan náà wọ́n ní wa amara man aslama an yabtasila pé àti pé anabi sallallahu alayhi wa sallam ó tún wá pàṣẹ kí gbogbo ẹni bá gba islam ó pa wọ́n láṣẹ pé kí wọ́n lọ wẹ̀ eléyìí ni àfàmú wa lẹ́rìí tí a fi sọ pé tó bá gba islam náà nínú àwọn ìwọ̀ ọ̀ràn yẹn òní kí ọlọ́wẹ̀ àwọn eléyìí ló jẹ́ àwọn kan tó jẹ́ pé mímọ́ sọ ìwẹ̀ di ọ̀ràn yẹn tó jẹ́ àwọn ìwé ọ̀ràn yẹn nínú islam àfọ̀ mẹ́nubà àwọn ìwẹ̀ tí èso ọ̀ràn láàyè <clears throat> ṣùgbọ́n mẹ́mbà bèlè fa ìdà ká tó fi kún síra wa láǹfààní ìwẹ̀ kan wà tó jẹ́ pé gẹ́gẹ́ bí ẹ ti sọ wípé àwọn tó tẹ̀sùn wọn jùlọ ọdọ àwọn làwọn mú torí ẹ̀ ní òjò wọn dákọ gásùlù jùmọ̀ à ìwẹ́jọ́ jùmọ̀ à ẹnu àwọn ní mímọ́ òkò lórí ìwẹ́jọ́ jùmọ̀ pé sọ̀rọ̀ ẹ̀yàn ní káwọ́ ẹ̀jọ́ jùmọ̀ àbí sọ̀rọ̀ ẹ̀yàn ṣùgbọ́n pẹ̀lú ìbámu sí ọ̀rọ̀ àfáwọ̀ ẹ̀ nísìn ó dún ẹ̀pẹ́ lọ́dọ̀ tí wọn káwọ́ ẹ̀jọ́ jùmọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yàn ní òjò wọn dákọ rẹ̀ níbi tí àwọn kan tí ó sọ ìwẹ̀ ìwé ẹ̀ di ọ̀rọ̀ ẹ̀yàn yìí ó wà pé eléyìí bọ́ sí abẹ́ àwọn àwẹ̀ tó yẹ pé tí a bá fẹ́ èèyàn lè wẹ̀ tí a bá wẹ̀ èèyàn ọgbà ládàá. náà inú àwọn àwẹ̀ tó wá jẹ́ pé a tún lè wẹ̀ nínú Islam tó jẹ́ pé kì í ṣe ọ̀ranyàn inú rẹ̀ alákọ̀ọ́kọ́ náà ni gọ́sùlù jùmọ̀à ìwẹ̀ ọjọ́ jùmọ̀à pẹ̀lú àwọn ẹ̀rí tí ọ̀pọ̀ àwọn àfáà kan kó ẹ̀rí wá tó yẹ pé ànẹ́bí ghusl jumu'a wajibun ala kulli muslim pé gbogbo mùsùlùmí tó bá ti bàlágà ala kulli muslim muhtalim tó ti bàlágà tó ti lóye lórí ọ̀ràn yẹn ni kó máa wẹ̀wẹ̀ ńjọ́ jumu'a àwọn hadithi pọ̀ bá tó wá ní orí rẹ̀ hadithi mẹ́wàá wá tó yẹ pé onísọ yìí pé ẹni tó bá wẹ̀ tó bá sáwòrò wà láńjọ́ jimá wípé tó wá jáde ńlé hadithi mẹ́wàá tó yẹ pé ẹni bá bú ẹ̀jọ́ jimá tó sì mara tó wọ́n tó dánú aṣọ rẹ̀ tó lu pẹ̀fúmù tó dáa tó tètè wá dé mọ́sálásí jọ jimá tó kọ́kọ́ dé mọ́sálásí nígbà àkọ́kọ́ wọ́n kọ́ ládàá kó fi ràkúnmí ó fi ṣe ó fi ṣe sàárà síwájú ọlọ́run ọba ẹni tó dé ń bẹ̀lẹ̀ kejì wọ́n kọ́ ládàá kó fi màálù ńlọ́pa ẹnìkẹta àgbò ẹnìkẹrin adìẹ ẹnìkarùn ẹ̀yà rẹ̀ títí títí ó fi di pé mọ́mú ó dé orí mímbà àdìsí mi sì wà tó yẹ pé ó ní pé ń bá ṣe àlùwàlá ní ọjọ́ jímọ̀ tó wá gbéra tó wá lọ sí jímọ̀ pé tó bá wá wẹ̀ náà déédéé tí ó bá sì wẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ àdéhìsí gangan ẹ̀ làwọn tí ẹni kìí sọ ọ̀ràn yẹn fi ṣẹ̀rí ṣùgbọ́n àti ẹni ọ̀ràn yẹn ni káwẹ̀ wọ́n ní àdéhìsí wọn lálàáfíà àdéhìsí tó ní pé èèyàn lè má wẹ̀hùn pé wàlgọ́sùlù afdol pé ìwẹ̀ ọlọ́lá tí yẹn bá wá wẹ̀ náà ọ̀ní ẹ̀ṣẹ̀ fún yẹn ni àwọn tí wọ́n lọ́ràn yẹn ni káwẹ̀ wọ́n ní pé àdìsí wọn ò sí kínni àdìsí wọn ò dẹ́sẹ̀ ńlẹ̀ pé kò àdìsí yẹn lẹ̀ ṣùgbọ́n àfa wa ní pé àdìsí náà fẹsẹ̀ múlẹ̀ torí ẹ̀ ní òjò wọn ka ìwẹ̀ júmọ́à sí abẹ́ ìwẹ̀ tó jẹ́ ìwẹ̀ ọ̀ranyàn nínú àwọn ìwẹ̀ tí àtúmọ̀wẹ̀ nínú Islam tó jẹ́ pé kìí ṣe ìwẹ̀ ọ̀ranyàn ṣùgbọ́n wọ́n fẹ́ káwẹ̀ òní gọ́sùlù ẹ̀rídẹ́ ìwẹ̀ ọjọ́ ọdún méjèèjì ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyá wọ́n fẹ́ kí a wẹ̀ ní ọjọ́ méjèèjì yìí bákan náà àwọn ọ̀wẹ̀ tí a tó fẹ́ káwẹ̀ àwọn tó fẹ́ tí wọ́n ti ṣe hajj tí wọ́n bá fẹ́ gbé aṣọ wọn wọ́n fẹ́ kí a wẹ̀ kí wọ́n tó di pé wọ́n wọ mọ́kà wọ́n ní tó bá tó fẹ́ wọ ọkọ̀ wẹ̀ ọwọ́ awọ maka ní ojú màmá ìyẹn pé kò fi alẹ́ wọ ìlú mọ́kà ọwẹ́ wọ́n fẹ́ kí n yóò ṣe àwọn eléyìí. bákan náà inú ẹ̀tọ́ tó fẹ́ kó tún máa wẹ̀ ẹ ti ń ṣe istihadọ̀ tí ń ṣe ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà tí ẹ pé tó parí nǹkan oṣù báyìí ẹ̀jẹ̀ ọ̀bà tó dúró tí àlẹ́bìnrin kan máa wẹ̀ láwọn àsìkò haidọ̀ rẹ̀ gangan ìwẹ̀ tó yẹ pé torí pé wọ́n bọ̀ wá sàlàyé fún wa nípa ọ̀rọ̀ nípa haid ẹ̀jẹ̀ oṣù obìnrin àti ẹ̀jẹ̀ bímọ àti ìtàpè ní àwọ̀dà tí ó bá ṣẹlẹ̀ báwo ni wọ́n á ti ṣe àlàyé ń bọ̀ ní orí rẹ̀ tí àwọn stars wọn máa tún bá ṣe àlàyé rẹ̀ lọ. ẹni tó ilé ìbá wa ṣẹlẹ̀ sí wọ́n fẹ́ inú tí yóò máa ṣe wọ́n ní pé kó máa wẹ̀ ní àsìkò ìrun kọ̀ọ̀kan torí ẹ̀jẹ̀ tí ó ń jáde ní ara rẹ̀ eléyìí ni àwọn nǹkan tí a tún lè torí ẹ̀wẹ̀ tí àwọn ọ̀wẹ̀ yìí tí èsì ṣe ọ̀ràn yẹn nínú Islam. àbáwa ni wa amma sífàtò gbósìlì nàbí sallallahu alaihi wasallam minal janaba wọ́n ní ẹ̀wà rí ìròyìn bí ànábì ṣe wẹ̀ nígbà tó ní janaba la eléyìí ni ó kàn tí a fẹ́ ṣàlàyé ẹ̀pà sọ pé àwọn nǹkan tí ó sọ ìwẹ̀ di ọ̀ràn yẹn àti pé báwo gan ni àṣemáwẹ̀ kákọ́ lọ gbà yí pé gbogbo òwẹ̀ tó jẹ́ ìwẹ̀ tí à ń wẹ̀ nínú Islam tá a bá sọ̀rọ̀ pé káwẹ̀ káwẹ̀ nínú Islam bákan náà ni gbogbo ẹ̀ látó kéde lẹ̀ bákan náà ni ẹn tá lè kó jẹ́ yàtọ̀ díẹ̀ ó ní ìgbà tá a bá fẹ́ wẹ̀ òkú látara yìí pé tá a bá fẹ́ wẹ̀ òkú ń tiẹ̀ tí a pé táwa bá ń ti sàlùwàlá àwọn ó sẹ́nu ayọ̀ nùnù omi símọ́ ṣùgbọ́n òkú ń tiẹ̀ àní bomi sí lẹ́nu ká má dá wàhálà mi lẹ̀ àní rọmi sí nímú kí láṣẹ àkàrà wa ṣe kí ni àkàrà wa mú abẹ́ òwú àkàrà fi nu fèsì rẹ̀ báyìí á sì fi nu ibi imú rẹ̀ ni ilé alẹ́ pé ní ìyàtọ̀ tí a lè sọ pé wà láàrin ká wẹ bá ṣe wẹ kí ni bá ṣe wẹ òkú àti bí a wẹ àwọn ìwẹ̀ ikú ṣùgbọ́n gbogbo ìwẹ̀ ikú bákan náà ni a ṣe àwọn ni pé wàá mọ sífàtù gúúsù nàbí sallallahu alaihi wasallam mínàlì jàǹdàbà ẹ wàá rí ìròyìn bí anabiwa muhammad sallallahu alaihi wasallam bó ṣe máa ń wẹ̀wẹ̀ jàǹdàbà nígbà tí ọba ní jàǹdàbà la ó ní afẹ́sàlàyé ṣe hadith méjì ó ní ó wá tó sàlàyé bí anabi ṣe máa wẹ̀ fún wa hadith yàwá aisha radiyallahu anha àti hadith yàwá maimuna hadith méjèèjì òun ni àfa àwa kó méjèèjì papọ̀ wọ́n wá mú hadisi yàwá Aisha àti hadisi yàwá Maimuna wọ́n wá tó méjèèjì pọ̀ òun ni wọ́n kó ní ibi báwo ni àṣìmáwẹ ìwẹ̀ yìí. wọ́n ní pé báwo ra ni anabi báwo ni máa wẹ̀ wẹ̀ ní alákọ̀ọ́kọ́ tí anabi máa ṣe gẹ́gẹ́ bó ṣe wà nínú ya Aisha òun anabi ọkọ̀ fọ ọwọ́ rẹ̀ nù ní yóò kọ́ fọ ọwọ́ nù ní ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà ó ní si yẹ́kùlù fárújáwó àwọ̀là ṣùgbọ́n níbi wọ́n ní pé ànábì ọkọ̀ fọ abẹ́rẹ́ nù lákọ̀ọ́kọ́ yóò kọ́ fọ fọ ní ó ní wùdú ó ní ṣe ní ní pípé inú àdìsí a àdìsí yà wá ó ní pé tánàbí bá ti kọ́ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìwẹ̀ yóò kọ́ fọ ọwọ́ rẹ̀ nù ní ẹ̀mẹta tó bá ti wá fọ ọwọ́ rẹ̀ tán yóò fọ abẹ́ rẹ̀ nù tó bá ti wá fọ tán yóò tún wá mú ọwọ́ rẹ̀ yóò wá fi gbé ìpẹ̀ yóò fi gbé ilẹ̀ yóò fọ ọwọ́ rẹ̀ nù táàbà wá rí ìpẹ̀ a lè bu nígbà tá a fọ abẹ́ wa nù sí kí ni ká mú ká kọ́kọ́ fi fọ ọwọ́ ànábì wa ṣe kí ni yóò wá ṣe àlùwàlá wùdú à ń kámẹ́rà tí ó ṣe àlùwàlá ní pípé ìyẹn ní bá a ti máa fi mọ́ wọ́n yóò àwọn eléyìí ó lè ní a ṣe kí ni ọ̀la àkọ́kọ́ ṣe. hadisi méjèèjì tá a wá sọ yìí hadisi ti ìyàwó Aisha ó ní pé yóò ṣe àlùwàlá rẹ̀ bí ìgbà wùdú lè sọ̀lá àlùwàlá ti máa ṣe ti máa fi kírun òun náà ni ó ṣe ṣùgbọ́n hadisi ya mẹ̀múyà wa ni pé tí ànábì bá ti ń wẹ̀ ìwẹ̀ lọ tó bá ti ti àlùwàlá yóò fi ẹsẹ̀ sílẹ̀ kò ní tí ì fọ ẹsẹ̀ nígbà tó bá tó parí ìwẹ̀ yòókù ni ó tó wá sí kí ni ni ó tó wá fọ ẹsẹ̀ rẹ̀ nù èpè tó bá tó wá ti fẹ́ fọ ẹsẹ̀ yóò wá gbé ẹsẹ̀ rẹ̀ kúrò yóò wá sún kúrò níbi tó ti dúró tẹ́lẹ̀ títí wẹ̀ yóò wá sún ẹsẹ̀ yẹn kúrò ní ibi tó ti ń wẹ̀ tẹ́lẹ̀ yóò sún sẹ́yìn à ń bọ̀ wá ṣe àwọn àlàyé èwo lọ́dà nínú méjèèjì fún wa. àwọn ni lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wá ṣe àlùwàlá yìí tán ní pípé tí a bá ti yẹra pé àlùwàlá ọ̀hún a lè ṣe lọ́nà méjì a lè ṣe ní pípé tá a yàn pẹ̀lú pé a pa orí wa pa etí a sì fọ ẹsẹ̀ wa nù. a sì lè ṣe níbàámu sí àdìsí àmọ̀ ìmúlẹ̀ yìí pé ẹgbẹ́ àbá pa orí tán a wà fi ẹsẹ̀ lẹ̀ àní tí ì fọ̀ méjèèjì ni àlèyìnpá lè lọ ẹsẹ̀ fífọ̀ lára di ìgbà tá a bá parí ìwẹ̀ wa ó ní lẹ́yìn ìgbà náà súnmọ́ yahtil ma'a ala ra'sihi salasa lẹ́yìn ìgbà náà yóò wá bu omi yóò wá bù sí orí yóò fi fọ orí rẹ̀ nù ní ẹ̀mẹ́ta yóò bu omi sórí yóò wá ya yóò fi ọwọ́ yóò fi ya gbogbo irun tí ó rí pé omi dé ìsàlẹ̀ irun tí ó yẹ pé omi dé bí orí gẹ́gẹ́ tí irun bá pọ̀ ní orí ó ní yóò ṣe léyìí lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn gbà tí ọba wa ṣe lè tán ó ní pé tí wọ́n mọ̀ bu omi sí tí ó rí pé omi dé kí ni yẹ̀rù ìbèrè àlè tí ó rí pé omi dé gbogbo ìsàlẹ̀ oorun torí yìí ni pé yóò ọwọ́ ya irun rẹ̀ tí omi ó fi lè dí bi àwọn ìsàlẹ̀ orí rẹ̀ tí àbá bomi sórí gbà mí tí irun bá kún ó ṣe lè tí àbá bomi sí gbà tí yàn bá fọwọ́ tí yàn bá fi ka ó ṣe kí omi ọmọ ìsàlẹ̀ irun wa ó wà ní yóò fọwọ́ yà títí tí oorun omi ó fi dé ìsàlẹ̀ orí rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe lè tán súnmọ́ yòfébè lè máa hàn aláṣà èrìjásàdì yìí lẹ́yìn ìgbà náà yóò wá ṣẹ̀ṣẹ̀ wá bomi sí gbogbo ara rẹ̀ yòókù látòkè délẹ̀ yóò wá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí hadith ìyàwó àyíṣà ni tó ní pé kánà nàbí sallallahu alayhi wa sallam yu'jibuhu tayammun fi tana'ulihi wa tarajjulihi watuhurihi wa fi sha'nihi kulli pe gbogbo nkan ti anabi ba fe se apo ọtun ni anabi ma bere iyen ni pe ta ba bere iwe lẹyin ta ti fo ori wa tan a gbe lati apa ọtun wa lati di ejika wa bayi gbogbo apa wa bayi a kọkọ fọ abalẹra apo wa si isalẹ a fọ wa bọ si ẹgbẹ keji naa a fọ wo naa a si isalẹ. ni pé a sáré pé omi kárí gbogbo oríkèéríkèé ara wa láti kíni látòkè ikú gbogbo ara tó kù a rí pé omi kọ́fà rẹ̀ dé ilẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà náà nígbà tá a bá rí pé omi kọ́fà gbogbo ara wa yìí tán ló máa yẹ́kisilu òrìjìlá yìí bí mahallin akhar lẹ́yìn ìgbà náà yóò wá fọ ẹsẹ̀ rẹ̀ nù ní àyè mi ìyẹn pé yóò wá sún kúrò níbi tí yóò ti wẹ̀ tán yóò wà sún sẹ́gbẹ́ kan yóò wà wẹ yóò wà fọ ẹsẹ̀ rẹ̀ nù ní ibẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ méjèèjì eléyìí làwọn ajẹ́wé wáyé pé a lè wa ní pípé tó bá pé ààyè ibi tí a ti ń ṣe àlùwàlá àbí ibi tá a ti fẹ́ wẹ̀ tó pé àyè tó mọ́ ni tó yẹ pé bá a ti ń da mi báyìí kí ṣe pómi tá à ń dálẹ̀ yọmọ tó ta sí wa ní ara padà wọ́n ní a lè ṣe àlùwàlá wa ní pípé tí a bá yìí ti parí ìwẹ̀ náà tábà tó ti wẹ̀ náà á sì tún tún ẹsẹ̀ wà fọ̀nù táwa rí pé ẹ̀gbẹ́ wà níbi tí tó yẹ pé bí bàbá ti ń bu omi sórí ra yóò máa tún ta sí wa ní ẹsẹ̀ bákan náà ni pé a lè lọ lára títí tí ó fi di ìgbà tí a bá parí ìwẹ̀ wa á wà síkínni á wà fọ ẹsẹ̀ wa nù àfáwa ni pé wàlúfàrúdùmí ni ha eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn nínú gbogbo bá a ti sọ níbi ìwẹ̀ yìí òní gọ́sùlù jẹ̀mí ìlìbàdàn àfọ gbogbo oníkàfọwọ́ gbogbo ara wa látòkè délẹ̀ wà má tahta shu'ur li khafifa gbogbo abẹ́ irun wa irun tó fẹ́lẹ́ ni tí ọ̀pọ̀ ni àríkò mi dé gbogbo irun wa yẹn wàlìkẹ̀tì ìfẹ́ irun tó pọ̀ náà àríkò àfi ọwọ́ yá tí a fi rí pé omi dé gbogbo ìsàlẹ̀ irun wa afáàní wallahu a'lam ọlọ́run ni ọba tí onímọ̀ jù lọ ní báyìí àwọn ustaz wa wọ́n ti wà ní ìkàlẹ̀ wọ́n mọ̀ bá a ṣe àlékún torí àwa kan gba ẹnu ọmọ kéwú sọ̀rọ̀ ni so àwọn ustaz wa náà wọ́n ti dé báyìí wọ́n tó mọ̀ bá a tẹ̀síwájú lọ abẹ́lẹ́wọ̀n bá a lè kí ọlá kí ọ dákun kí ọmọ bá a ṣe dáadáa fún àwọn ustaz wa náà gbogbo lílọ bíbọ wọn ní ojú ọ̀nà ẹ̀sìn yìí kí ọlọ́run kọ́ kọ́ mọ́dún wọn ní ládàá rẹ̀ marhaban bikum. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى أدعو كفر لهم أتركات قتيوق فن النبي محمد أما máa bínú ọmọ ìyá wa kan tó ní ìyànà bódìjà láti lọ kírun ó yẹ kí a lọ síbi tẹ́sùn máa ìjókòó ni mo fi gbàyọ̀ǹda ní ọ̀dọ̀ wọn sọ̀rọ̀ nípa bí a ṣe ń wẹ̀ ó ní a ti gbọ́ àlàyé rẹ̀ hàn àti báwo la ṣe fi orí àdéfì méjèèjì báwo la ṣe fi kọra wọn tí òfin ní takora wọn ní àdéfì màmá wa Aisha àti tí Ummu Salama àlàyé rẹ̀ ní àti gbọ́n bí a ká máa lọ sínú báàbù tayammum abala tí ó ṣẹ́kù lẹ́yìn ìwẹ̀ qala al-mu'allif rahimahullah báàbù tayammum àlàyé nípa bí a ṣe máa ń ṣe ìmára ìyẹn tí a bá rí omi sábà ń sọ nípa àtayammum nínú èdè lábáwá àwọn àfáà máa tu sí bimana al-qasdi wa tadyiq yẹn ni wípé kéèyàn ò gbèrò láti ṣe nǹkan tayammum nù kéèyàn ò fúnlẹ̀ mọ́ nǹkan tayammum nù nínú ayé al-Qur'an wala tayammamu al-khabitha bit-tayyibi wala tafsidu wala tayammamu al-khabitha minhu tunfiqun ọlọ́run ní láéláé gbogbo àtẹ́bá fẹ́ ṣe ìtọ́jú àná abẹ́ fẹ́ yọ zaka ni ẹ má gbèrò láti lo ohun tí ọ̀dà kẹ́ni lẹ fẹ́ ná fọlọ́run ọba sòtàyàmù ń bẹ̀yìn látàyàmù yẹn ni pé látàkùsù lórí kọ̀bíyísà ẹ má jọ pé ohun tí ọ̀dà ilé gbà lérò láti wá ná fọlọ́run ọba níta abẹ́ fàwọn ni wípé sábà nípa àtàyàmù nínú èdè lárúbáwá wọn máa lò ó bìmánà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáà oríṣiríṣi àwọn ìtumọ̀ ni wọ́n fún tayammum nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n fún ni pé mashul wajhi wal yadayni bisa'id tahiri bi qasdi tahara ó ní ká pa ojú ẹni àti ọwọ́ wa méjèèjì lánìyàn pé a fi ń ṣe ìmára fọlọ́n a fi ń ṣe ìmára kálíbà láǹfààní láti máa kírun fún ọlọ́run bàtàn áńlá yẹnni pé tábà ń sọ nípa tọ̀hárọ̀ ìlànà tí Islam tọ́ là kalẹ̀ nípa bá a ṣe máa ń ṣe ìmára èyí tá àkọ́kọ́ lò òun lomi ìgbà tíyàn bá wá kágara tíyàn lágbára àti lomi mọ́ ìgbà ló tó wá kan àtàyámọ̀ àwọn àfáà kí ọlọ́run kó bá ní kẹwọn wọ́n sọ ìdí pàtàkì èyí tí fi gbé tẹ́yà mọ́m kalẹ̀ fún wa lára àwọn ìdí tí wọ́n dákọ ni pé àtàìsírò àlà ummati muhammad yẹn ni wípé tọ́ọ̀ bá lè lómi bí aláti wẹ̀ torí pé òtútù ọ̀nbẹ àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ara rẹ̀ ti ẹ̀kọ́ omi eléyìí wàá tó ní nǹkan àfẹ́fẹ́ pé ìgbà tá àti rómi àti ọ̀run fọlọ́run bá mọ́ ọlọ́run wá ṣe ní dẹ́kun fún jàǹdùbọ̀ muhammad sallallahu alayhi wa sallam pé lẹ́yìn ọ̀bá lómi tẹ́ ìṣe àlùwàlá ìǹṣẹ̀sìn tí òfin yìí ń sílẹ̀ tó le ẹ̀sìn tàyámàm òkúta lẹ́rí ni yèèpẹ̀ lẹ́rí ni ẹ̀sìn ṣe ìmára ìdí àkọ́kọ́ nù ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé dẹ́fọ̀n àgbẹ̀rà alẹ́dẹ̀kọ̀dì yá solóbi sàmìmálì náà àwọn ìnira àbí aburú èyí tó ṣeé ṣe kọ́ jẹ jáde tí yóò bá lágbára láti lo fi ṣe àlùwàlá tó bá fi ṣe àlùwàlá àwọn aburú tó ṣeé ṣe kọ́ jẹ jáde láti bẹ̀ ọlọ́run fẹ́ bá ní gbégi dínà rẹ̀ lára àwọn ìdínà títà àmọ́n tí ó fi wáyé. agbọ́nù hadith pé àwọn kan náà wọn sọ̀hábà ridwanullahi alayhim anábìrin wọn níṣẹ́ ilẹ̀ wá ṣúkà wọn ná wọ́n bùkátà sí kí wọ́n ó kírun ẹnìkan nù wọn ó sùn ọ́ lálàá ẹni tó sùn tọ́ lálàá ọgbẹ́ ń bẹ lórí rẹ̀ so nígbà yẹn àyà tàyámà mọ́sẹ̀ sọ̀kalẹ̀ ni ṣùgbọ́n àlàyé bò ṣe é ṣe nǹkan kan kò tí ì ṣe wọn àti ní ẹ̀kọ́ tó kún nípa àwọn ìdájọ́ ètò ni wọ́n ṣe pẹ̀lú tàyámà ó sùn ọ̀làlà ọgbẹ́ sì ń bẹ lórí ẹ̀ tọ́ ẹ̀yìn wọn àti dáná kí n wẹ̀wẹ̀ ọ̀ràn ǹjẹ́ mo lè fi ó tún sì mú lóru ọjọ́ ìtawí tó lágbára pọ̀ <clears throat> arákùnrin sáwẹ̀ ṣòwòṣe wẹ̀ tán báyìí bẹ́ẹ̀ lọ jáde láyé so wọ́n á dọ́dọ̀ ànábì wọn ṣe àlàyé fún un ànábì wa sọ fún wọn pé àà pa ẹsì pa ẹsì pa ṣe bí oògùn àìmọ̀ ibi béèrè mi, alẹ́ ìsàṣẹ̀fà òlà ayé aṣọ àl ní tẹ́ ẹ̀ bá máa ń parẹ́ kí ni ò jẹ́ béèrè so ìyẹn jẹ́ pé níta bá débẹ̀ ni pé lára àwọn ìdí pàtàkì ètí àfi ṣe tàyámà lẹ́tọ̀ọ́ fún àwọn tá a jẹ́ àlùmọ̀ níbi ni pé dáfà dọ́rà láti lè bá a mú ìnira láti lè bá a mú kúrò ìnira tó ṣe wípé ó ṣeé ṣe kó jẹ jáde bisanimálèmá tábáníká fi omi ṣe àlùwàlá tàbí tábáníká fi wẹ ìwẹ̀ àláwọn àsìkò tí ọyẹ́ bá mú àbí ọgbẹ́ kan àbómi tí bá ń bẹ lára èèyàn ìdí ẹlẹ́ẹ̀kejì nù ìdí ẹlẹ́ẹ̀kẹta ni pé dàwọ́ àmùsí láti bìnrin ìbáadà ká má bàa ní àwáwí kan pé tọ̀ ìrìn rómi ní ojú ń tàbí aláwo ìrìn tó pé ìjọsìn fún rẹ̀ lọ́wọ́ bá o ká má bàa láǹfààní láti ṣe àwáwí kankan yẹn bí kálí bá a máa ṣe gbére lẹ́yìn tó ti pé á láǹfààní láti ṣe ìjọsìn fọlọ́run wàá dàmẹ́lẹ̀ nkìtọ́ àyìn àní àádọ́ nkìtọ́ àyìn lùmọ́ kọ́mọ̀jọ̀pá ìrómi ni òjijì ká ṣe ìjọsìn fún ọlọ́run eléyìí jẹ́ àwọn ìdí mẹ́tẹ̀ẹ̀ta ìtàn àfa tí wọ́n kó kalẹ̀ nípa bá a ti ṣe fireman. fẹ́yì afáwọn kọlọ́mbà n'ike wọn wọ́n babu báàbù tayammum wọ́wọ́ náà sáání mina tọ̀hárọ̀ abala yìí ó dá lórí tayammum àwọn ọ̀bọ̀ àlẹ́ Yorùbá wọ́n ni ìmọ̀ra ilé ìpẹ́ kì í ṣe n'ikan nìkan láàfin ṣe tayammum tó tẹ̀ pé adínà àwọn àfa àti ẹ̀ sọ májẹ̀mú mẹ́rin ńlá gbọ́dọ̀ rí lára èèyàn kí yóò tó láǹfààní láti tẹ̀tẹ̀ àmọ́ májẹ̀mú aláwọ̀kọ́ ni pé àlẹ́ àjùzó àlìsàmìmálì náà tíyàn bá ká dára láti lómi bí láti fi ṣe àlùwàlá ni tàbí láti fi wẹ ìwẹ ìlà àbí ìwẹ nífàásì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe kà fún alọ lẹ́ẹ̀kan tíyàn bá láǹfààní láti lo omi sòyẹ́ni pé èyí ó ṣe ìmọ̀ràn ilé pẹ̀lú ìrìn ẹlẹ́tọ́yè ẹgbẹ́ mẹ́jọ̀mú tí mò ń kà lọ mẹ́jọ̀mú ẹlẹ́ẹ̀kejì ni pé àlùwọ́kùtù yẹnni pé ní tí ó bá ṣe táyà márùn ó jẹ kásìkò òórùn ó ti wọlé báyìí kó tó di pé ó ṣe táyà márùn yẹnni pé ìyìn ṣe táyà márùn kalẹ̀ ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jùlọ ni wípé a lè ṣe táyà márùn básìkò òórùn ò tiẹ̀ tí ì tó ẹran táwọn afa àti àtúntò ni pé àlàádàd yẹnni pé táyà náà táyà márùn ẹ̀yọ kan fila náfìlà alẹ́fisẹ́ ọ̀ràn yàn ìdájọ́ tí ń bẹ fálùwàlà ní ń bẹ fóun náà lópin ìgbà tá a bá ti rí àwọn nǹkan tó ti pé yóò sọ dé ìwọ̀ fún wa láti ṣe táyà márùn bẹ́ẹ̀ látòjúwe àárò mi láti ṣe táyà márùn àti àárò mi kódà tí yàn bá rò mi àtìyàn àsọ̀lá ìyàn ń kí n lọ́wọ́ ó fẹ́ sálá ó ti débi tàṣáwù Dubai yóò ràn ẹ́ láàmì mani ní ah, omi ti dé omi ti dé omi ti dé o ìrún ti bàjẹ́ nù èèyàn sọ lọ ṣe àlùwàlà yóò fi kírun ọ̀dà tí ọ̀bà wa rú mi bó ti ń sálámà báyìí àsàlámù aláìkùm wa rahmatullah ìyẹn ni ẹ̀ omi ti dé omi ti dé o bóò ni òun tẹ̀ so èyí tó tẹ̀wọ̀n jù ni wípé níbo o ti kírun táwọn o ti kírun táwọn sùmọ́lọ́dà àwọn màlìkíyà wọ́n ní kó tó tọ̀run kí padà kó tọ̀run kí padà tásìkò òun ọ̀bà tí jáde pátápátá èyí tó tẹ̀wọ̀n jùlọ ni pé ńgbò ti kírun ó ti kí ó ti jẹ́ lóúnjẹ ẹnu èyí pé lára àwọn májàmú tí wọ́n kó kalẹ̀ fún táyà náà ó nù lára àwọn májàmú tó ni wípé táyà náà téèyàn ó ṣe tí ó gbádùn tí ó jẹ tẹ̀wọ́ gbà láàbùdà mi náà níyà yẹn láti dà níyàn síwájú àníyàwó ni ó wà dà ìsìbáhàtù sọ láti ni ó dà ní àbírọ́ fún ṣùgbọ́n ìtọ́tẹ̀wọ̀n ni wípé tọ́ba ti dà níyàn pọ̀ ṣe táyà náà tó fi kírun tó bá ti lè fi kírun ìrun ti lọ́nu. ká bá sọ pé ìsìbáàtù sọ láti ní tí wọn ní pé yóò tún túnrun kí padà ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù ní wípé kìí ṣe mubihatun li salati faqat bí kò sọ wípé raf'un lil hadath kò náà ò ní ọjẹ́. sọ́dọ̀ àwọn májèmú tí wọ́n tún kà ní wípé asọ̀hìn kí wọ́n ní tuma sọ̀hìn wọ́n ní yí ìpẹ́ ni àti tuma rẹ̀ ní wípé kò sí nǹkan kan téèyàn lè fi ṣe táyà man àyàfi yèèpẹ̀ nìkan ṣùgbọ́n ìtọ́tẹ̀wọ̀n jùlọ ni wípé a lè lo yèèpẹ̀ a lè lo yanrìn yàtọ̀ ń bẹ láàrin yèèpẹ̀ àti yanrìn a lè lo òkúta tó gbóhùn tó bá ti jẹ́ pé eruku bá ń bẹ lórí rẹ̀ a lè lò ó láti fi ṣe táyà man orí táìsì àìṣe táyà man ń bẹ aláwọ̀mọ̀ tó bá jẹ́ pé a bá rí eruku lórí rẹ̀ tó nígbà náà aláǹfààní láti fi ṣe táyà man eléyìí jẹ́ àwọn májàmú ìtàwọn afá tí wọ́n kó kalẹ̀ kátó láǹfààní láti ṣe táyà náà. a wà padà síbi májàmú alákọ̀ọ́kọ́ alẹ́ àdúró ànìmá tíyàn bá kágara láti lo omi ọ̀nà mẹ́fà làwọn afá kà kalẹ̀ tí a kà fún wípé èèyàn lè fi kágara láti má láǹfààní láti lo omi láti fi ṣe àlùwàlá ẹni pé kíkágara láti lo omi ọ̀nà mẹ́fà ní ìkágara yìí onímọ̀ àgbà wa ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé Adam ojúde náà tíyàn bá wọ omi wá wá wá wá wá tí ò rí sábà ń sọ pé yàn wá omi kò rí làbúdàmí náà tọ́lá bí àwọ̀lá ìyẹn ọ̀kọ́ wá omi ọ̀ wá sọ́tún ọ̀ wá sósì ọ̀ wá síwá ọ̀ wá sẹ́yìn tí ọgbọ́n bí ajá kan ṣe a ah, kò sómi kéde wípé kò sómi ní Ibn Taymiyyah òun ẹja ń fẹ́ àmọ́ tómi sì ń bẹ níwájú mọ́sálásí ń bẹ̀ rárá omi bẹ mùsùlùmù ọwọ́ àti àmọ́ ló gbèrè bí ìyá lọ mùsùlùmù kan lọ́gbọ̀n mi wá kó wá fi ṣe àdúrà lánìí yìí kí ìyàn wà tí ìyàn jà kàn pé òun ò lè rómi ná tòmájàmá láwùkọ nìyí ni pé ádámù náà tí ọba sómi tí ìyàn bá rómi lè yóò lè sàlùwàlà tí ìyàn bá tí rómi tí ì sàlùwàlà agara dénú ọ̀nà àkọ́tà àti kagara nù nínú ayé àtàyámù náà tàbí ayé àtàlùwòdò ọlọ́run ní falamtẹ́jì dùnmá a fatayamamu nígbà ẹ bá wó mi wá wá wá tẹ́ẹ̀rí àtẹ́gbẹ́ ẹ ti tẹ́yàmá ẹ sì mọ́ra eléèpẹ̀ tó ìdí àkọ́kọ́ nù tàbí máa ń ṣe tẹ́yàmá. ìdí ẹlẹ́ẹ̀kejì ni wípé khawfu dọ́rọ̀ bìsàn ìmáàlì tíyẹn bá ń fẹ́yà pé tí n bá ti tẹ́yàmá báyìí tí nira tí yọ́yọ́ kọ́ mo fẹ́ kóra mi sí báyìí tò níbẹ̀ mọ́wùlẹ̀ fara nira rẹ o má wùlẹ̀kúnra rẹ sí yọ́ọ́yọ́ àdínà yóò sọ̀rọ̀ ẹ̀sìn wáyé ẹ̀sìn rọrùn ni lọ ṣe táyà náà nígbà tí àtẹlẹ tí wọn ń páyà pé títí bá fún mi ìwé báyìí mo ṣe ní jẹ́nà báyìí tó tù kọ́ ni ó tó tè ní padà bára mi lọ sí tù báyìí wọn ò lè bára rẹ lọ sí tù ṣe táyà náà. ìkànnì àwọn sọ̀hábà ìyẹn amọ̀rọ̀ ibn as kọ́nà kọ́ba ni ó lè jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam ànábì bí àwọn níṣẹ́ ọ̀ràn wọn sí lùkà. àwọn oníṣìlá ànábì yẹn gẹ́gẹ́ bí àmì èrò wọn òun kírun fún un. lóru ọjọ́ yẹn òun wá ní jẹ́nẹ́bà la òun bù káàtà sí kó wọn wẹ̀ jẹ́nẹ́bà. ara àwọn òsì pé kó wọn ó lomi ó ní tó ń yára sẹni pé òun yára sí sẹ́yà máa nígbò sẹ́yà máa mọ̀ tán ó líìdì àwọn èèyàn rẹ̀ torí kò ní àmì ẹ̀ ó síwájú kírun fún wọn. nígbà wá dé Madina wá nítọ̀ eré òjíṣẹ́ lọ́wọ́ bá o ìgbà tí ìgbà tó ń rán bí tó wa wọn mà ní jẹ́nàbà lára mú mo ṣe nígbà mo á ti mú iná mi kí irun àtúnbá òjọ́ náà ànábì ní tó ṣe yẹnni pé nínú méjìlá ń ni wípé tábà ní ká fi omi ṣe àlùwàlá aláǹfààní láti fẹ́ àmọ́. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó bá jẹ́ mùtàyà mímọ̀ mùtàwádìí lè kírun lẹ́yìn rẹ̀ ẹni bá ti fẹ́ àmọ́ tọ́jẹ́ ìmáàmù èrò ẹ̀yìn tó ṣe àlùwàlá ó láǹfààní láti kírun lẹ́yìn rẹ̀ lára àwọn ẹ̀kọ́ tí a rí bá mú nínú hadithi wọn. níta abádébẹ̀ yẹn ni wípé lára àwọn májẹ̀mú tí àlàájúzó ànìmọ́ kéèyàn ọ̀kadàra láti lọ omi. àwa ní agara yìí ọ̀nà mẹ́fà ni màá gbà wá ọ̀nà àkọ́kọ́ téèyàn ọ̀bà rómi ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé téèyàn bá ń páyà tó ti ń bá lọ omi ṣé nira kan àbómi tí ò ní tibẹ̀ jáde ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nù. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta yẹn ni pé khawfu al'atshi ala nafsihi tí yẹn bá ń payà omi ń bẹ díẹ̀ lọ́dún yẹn tòun tí yẹn bá ní kó wọn fi omi ń ṣe àlùwàlà àbí jẹ́nàbà ló tiẹ̀ ńlá tó bá ní kó wọn fọmi ń wẹ ìwẹ̀ jẹ́nàbà ó ṣeé ṣe kó o gbé ọ padà gbẹun tò níbẹ̀ tí yẹn kómi ń bẹ pẹ̀lú rẹ̀ tòun ti bómi ṣe ń bẹ náà tẹ́ pé omi ń tẹ́ bá ní kẹ́bi ṣe àlùwàlà ògbé ọ padà gbẹ̀yìn àbí ògbé ọgbẹ nǹkan ọ̀sìn wa abẹ́ńtọ́jẹ́ alábàárìn wa lórí ìrìn àjò ògbé ọgbẹ́ mọ́wùlẹ́jẹ́ ògbé ọgbẹ́ omi ẹsẹ̀ pupa mọ́ ẹ̀rọ máa ṣẹ́ mu ẹ lọ ṣe tẹ́yà mọ́ lára àwọn àti tí a máa ṣe tẹ́yà mọ́ mi tàbí lára níta ń pè ní ájísù lára tí yàn kagara ìlélẹ́yìn wa lára ájísù náà bákan náà ìrìn wá zòlùmọ́ tómi bá wọ́n ìyẹn travel ní ìsìn lọ sí ìlú kan yìí tí wọ́n ń ta omi ń bẹ̀ kọ̀ láàka ìlú tí wọ́n tàtà wọn rà níbí five naira mẹ́ta twenty naira níbí wọ́n wá ń pè ọkọ̀ níbi two hundred naira ah two hundred ah eléyìí yóò kó bá yóò kó bá bọ́jẹ́ tìrìn àjò mi tó níbẹ̀ tó ń ti bíyàn ṣe rómìó náà ọ̀làǹfààní láti ṣe táyà náà lọ́rọ̀ àwọn tó tó lè fa kéèyàn ṣe táyà náà lábala ájísùn bákan náà òní pé tíyàn bá ń fẹ́yà pé tí n bá ní kí n wá omi lọ owó mi àbáwọn dúkìá mi tí mo kó lẹ́yìn ṣé nǹkan ò ní ṣe báyìí tí wọn ò ní jí lọ kí n tó dé má jẹ́ kí wọ́n ó jí lọ lọ ṣe táyà náà eléyìí jẹ́ àwọn àyè mẹ́fẹ̀ẹ̀fà táwọn afá àti àkà kò mú àlẹ́hàjìzò anìlmá sáàfin láǹfààní láti lo omi ìjọ mẹ́jọ lágbára Ọlọ́run kọlọn kó tọwọ àjọ ìjọ mẹ́jọ náà àmì àtẹsíwájú lórí eléyìí سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك abẹ́lẹ́ ọba àdìkẹ́ alákẹ́rẹ́ àkọsílẹ̀ àti àwọn ìṣàtúwò ẹni ẹ̀sìn àwọn olórí ilé tí wọ́n tó ń bá wa sọ láti ẹgbẹ́ ìṣòro kọ̀ọ̀kan wọn náà pa síwájú kí a tó máa ka ìbéèrè lọ kí a tó ara wa létí iṣẹ́ olórí sí a ní àpò ẹnìkọ̀ọ̀kan sí ní àyè ìyá ní bùkátà sí àwọn ìnáwó pọ̀ ní àyè ìyàwó wọ́n ní kí a wa létí pé bí a ti sọ̀rọ̀ nípa jẹnẹrétọ̀ tí wọ́n sára sí ti afẹ́ lò wọ́n ní ẹrú ọlọ́run kan kó ti ti tàwa lọ rẹ̀ gbogbo wa wọ́n ní ẹrú ọlọ́run kan ti ẹgbẹ́ wa ni. wọ́n ti wá lọ ra jẹnẹrétọ̀ náà sí owó tí wọ́n ná lọ́jọ́ bí fifty five thousand naira gẹ́gẹ́ bí ẹsẹ̀ fífi owó létí. tó wọ́n ní ẹ̀yà wa ni wọ́n ní wọ́n yá wa ní owó tí a fi ra jẹnẹrétọ̀ náà so iye tí wọ́n sì yá wa ní àná àdúgbò five thousand naira ní ẹ̀rọ ọlọ́ọ̀bá náà yá wa ẹni tí ẹnì kọ̀ọ̀kan wa náà bá wá ní nípa ẹ kí a ti sọwọ́ bàbá ló mú wá lónìí wọ́n bá ti jọ́mẹ́jọ wọ́n bá jẹ́ àrùn ọ̀sẹ̀ náà ni àwọn tí a bá rí ó ti sọ́ọ̀tún náà lẹ́bàá pàdé lọ́nà ní amọ̀mọ́ wa ọlọ́wọ́ pẹ̀lú ọ̀kan wọn láti rí bákan náà títẹ̀ bí láìsí wọn má bá píkà kí ẹ jẹ́ kí a máa sọ sínú ẹ̀ òun náà ni àfihàn ipò tí àfihàn àǹfààní àti ìwé ní báyìí a máa ka àwọn ìbéèrè sí ọwà ní iwájú wa bí báyìí ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní pé kí ni ìtumọ̀ ń بسم الله الحمد لله والصلاة والسلام على sujudu sáwí sujudu mùsùlùmí ìforíkalẹ̀ sáwù ní ìgbàgbé ẹni pé tí a bá ṣe ìgbàgbé kan àbómi lórí àná nítorí yóò fi tán ara rẹ̀ oníforíkalẹ̀ méjì tá a máa ń ṣe ká tó sálámà lẹ́yìn ìgbà tí abasalama ṣùgbọ́n yóò o ló fi jẹ́ pé ẹ bá jẹ́ olùkírun á ń láti mọ ìyàtọ̀ láàrin wàjìbá wà àrùkán wà súnà nìsọ̀lá àwọn nǹkan wo ló jẹ́ orígun níbi irun á ń láti mọ àwọn tó jẹ́ wàjìbá tó jẹ́ àwọn tó ti kí wọ́n kàn fẹ́ ká ṣe é kí ládàá ó tún lè bá a kún kẹ́kẹ́ sí i ńlá ti mọ̀. téèyàn ọ̀bá mọ̀ án téèyàn bá lọ gbàgbé rúkínà tó rúkínà nìsín téèyàn bá gbàgbé rẹ̀ àti kéèyàn ó mú wá ni ìsùjúdù sáwí ọgọ́rùn-ún ọ̀ràn àti kéèyàn ó mú wá. wàjibá téèyàn bá gbàgbé rẹ̀ téèyàn ọ̀tá ẹgbẹ́ gbàgbé bá ni ìsùjúdù sáwí agbára rẹ̀ lè ka mọ̀ téèyàn bá mọ̀ téèyàn bá máa máa gbé jùlẹ̀ ìrún ti bàjẹ́ ó tún wá lójú rúkùn téèyàn ó tún gbàgbé tí òun ó tún ṣe máa kí lọ. téèyàn bá rántí tètè pé lọ́sẹ̀ kẹ̀kẹ́ rọ́ọ̀mù ní nǹkan kábàárà aláwọ̀kọ́ kọ̀ọ̀nà títí ọkà pọ̀ sí ìrìn àdámbélá ẹ̀rọ̀bélá alábi yìí eléyìí ò tilẹ̀ sí wọ̀rọ̀. sọ̀rọ̀ àwọn àti agbọ̀dọ̀ ṣùgbọ́n àmà tún ẹni béèrè béèrè yìí pé báwo ni Islam ti sọ pé tá a bá fẹ́ pa àwọn ẹran bí a bí adìẹ ìwúrẹ́ bò láti pa. a bá fẹ́ pa ẹran a bá fẹ́ pa adìẹ gbogbo ẹ̀kọ́ pátá ni ànábì kọ́ wa. ìkíní ẹ̀kọ́ kíbla nígbà a bá fẹ́ pa ọ̀bẹ tá a fẹ́ fi pẹ́ràn á ti pọ́n tí ó sì mú dáadáa ebi tí ìbá fi gbé igi báyìí yóò lè gbé igi sí méjì ọ̀bẹ tí ó mú dáadáa èyí sì pọ́n ọ̀bẹ níwájú ẹran tá a fẹ́ dú àti ń pa lágbàáyé nù tí ìbá fẹ́ pẹ́ràn ní méjì mẹ́ta mẹ́rin èyí ò ní pa wọn lójú ara wọn èyí tá a fẹ́ pa ara mú kúrò ń bẹ̀ ni ara àwọn ẹ̀kọ́ tá a lè fi tọkọ wa yìí bàbá tí a fẹ́ pa àwọn àti bísímìlá wallahu akbar bàbá tí a wílé yàn náà mọ ó ti gbé bísímìlá wallahu akbar. tíyàn bá wá dú ẹran kọ̀nà títí wallahu akbar kí n dàjẹ́ ẹran sáájà bá a ní jẹ ṣùgbọ́n lọ́dọ̀ bàbá wa Malik kọ́nà balùwẹ̀ wọ́n fẹ́ pé èèyàn bá gbà pé èèyàn òfin náà ti ṣe bísímìlá wọ́n ní àgbẹ̀ wọ́n tó bá jẹ́ pé ọba máa máa ní òfin ṣe bísímìlá ìtọ́ tó di pọ́pá ẹran àní jẹun nínú sọ́látọ̀lá àmìràn wọ̀dà bá kòtò ní màlàmí ó parí fún lọ́ọ̀yà lẹ́yìn ìdí abájútó ọ̀dà fọ́ ọlọ́run ní ọlọ́run ní amọ̀sọ̀pá jẹun. Assalamu alaikum. Ṣé àwọn àlànà orúkọ kan tá a máa fi ń pa ẹran lọ́dọ̀ wa ni? Ní pàtàkì jùlọ àwọn tí a máa ń ta ẹran lọ́jà. Gbogbo tí a ní kí wọ́n ó gé lára ẹran nǹkan bíi mẹ́rin àbí mẹ́ta tí a ní wọ́n ó gé. Wọn ò ní gé ọkàn kan já. Wọ́n fara gé díẹ̀ ní gbogbo rẹ̀ báyìí. Wọn àfẹ́kẹ́ tí òyìn ní gbogbo ọrùn kọ́ máa jẹ́ kó epo tí wọ́n nà kọ́ máa jẹ́ tẹ́bà tó ń ra tẹ́tútẹ́tútẹ́ bá ń tán lójú ẹsẹ̀ wọ́n máa gbé ní apá wọ́n gbé ní apá wọ́n gbé lápá wọ́n gbé lẹ́sẹ̀ kẹ́jì ò tó jáde lára tán wọ́n ti fẹ́ tóòlù tán lọ́gán wọ́n ti gbà náà sí i màálù wọn máa jóná yọ máa ń ṣe ràpàràpà báyìí nínú ná lẹ́yìn ọ̀lẹ́dọ̀ fàyídà kọ́tà tó fà á dùn lè gbé tìlà àlẹ́ mi tẹ́lá fẹ́ dùn nǹkan yẹn dùn nǹkan dáadáa ẹ̀ pa dáadáa ẹ̀ jẹ́ kọ́ bẹ̀ yín ó mú dáadáa kí n tọ́ fẹ́ pa kó lè bá gbádùn kú Àtàlà ilé. Ẹni bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹni tí ó kírun lọ́bìnrin ló kírun nígbà wá lọ sọ́ọ̀tù tí ìdábòrò ló kàn án tí ọkọ̀ fẹ́ sọ ìkọ̀jú sọ́ọ̀tù àti ìjẹba tí irú ìrun bẹ́ẹ̀ sí lọ́wọ́ ilé àgbẹ̀. Ẹ̀rìkọ́nà kó ó sàmì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n ń gbìyànjú láti kírun ilẹ̀ máa ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ìrún wákàtí márùn-ún ọmọ ń pẹ́ o ṣùgbọ́n ṣé ìrún tí yóò jẹ́ tẹ̀wọ́ gbà àbọ̀lọ́mù ò ní gbà á òdìdì béèrè ńlá ni. nítorí àti ẹni pé ìrún ò lè jẹ́ tẹ̀wọ́ gbà. torí pé tá a bá sí ìrún ó láwọn májèmú tí wọ́n kó kalẹ̀ lára ẹni sátúrò náà rọ̀ bíbo ìhòòhò. sábà ń sọ nípa àwòwò obìnrin lórí ìrún tí ọba sí ará àtàǹdẹ̀tọ̀jọ́ ọkùnrin ojú àtọwọ́ nìkan ló láǹfààní láti yọ ọlẹ̀ tí ó bá ti sí ìyẹn nípa pé òun àtọkọ rẹ̀ ọkọ rẹ̀ ní bẹ́ńbẹ́ àyí bàbá rẹ̀ àbábúrò rẹ̀ àbọ́mọ rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ lọ́jọ́kùnrin àbáwọn tí wọn bá láǹfààní láti fẹ́ bẹ́ẹ̀ báwọn èèyàn máa ń bẹ́ńbẹ́ láti jẹun ọlànfààní láti ṣí ojú láti yọ lọ wo táwọn èwo lásán rẹ̀ ti ń wọ̀ ti ń kọjá bíi ìbúwọ́ èwo ni ró rẹ̀ èwo ní ń balẹ̀ nù wọn a ní ẹsẹ̀lẹ̀ àti patipa wọ́n sábà tiẹ̀ lórí ìrùn kí òun yóò lè jẹ́ tẹ̀wọ́ gbà ẹ̀jẹ̀ máa fàtìkọ́ ní tiẹ̀ máa fi pírátìsì àálẹ̀ kọ́nà òun tó wá ní ìrọ̀rùn ju ọgbẹ́ lọ ọwọ́ ọ̀gbàláyè ti lẹ fọ́bìnrin tí a fẹ́ fún orí lára rẹ̀ lórí ìrùn ọwọ́ àti ojú rẹ̀ tí ọ̀bà sí ọkùnrin tó lè fẹ́ tí ọba ti ń bẹ ọlọ́run sàn àwọn ọmọ ẹja máa pa òfin ọlọ́run ká máa pa wọn. ẹ má jẹ́ àti bó ṣe gbà àti bó ṣe wùwá bọ́lá ń ṣe fẹ́ gẹ́lẹ́ ènìyàn kájẹ́ ká máa ṣe ọlọ́run fún mi. ẹni bèrè bèrè fún ìbéèrè wà fún pé tí ènìyàn bá tún lè mẹ́ta tí ń sàlù àlá lọ́wọ́ pé kó máa bá lù àlá rẹ̀ pé ìyá. ṣé akọ ìbéèrè? ẹni pé tí èèyàn bá tún lè mẹ́ta ó ti sọ̀rọ̀ láàrin kìíní ọjà ó ti lẹ́ẹ̀kejì ọjà ó ti lẹ́ẹ̀kẹta ó tún já ó bá ti lẹ́ẹ̀mẹta kọ́ máa bá ìrún ló ń gbò jálẹ̀ mẹ́ta lọ́rọ̀ yorùbá ìkíní kẹfẹ́ ìkejì kẹfẹ́ ìkẹta làjẹ́ ń jẹ tán. ìdáǹdó lè ní pé gbogbo ìgbà tíyàn bá ti lé ń sọ lórí ìrún ìbádìgbọ́ ọgọ́rùn-ún náà ni ọmọ tún àdùgbàdà ṣe. àyàfi tó bá ti pọ́ bá lárùn sólókù àrùn tó kíkọ́ wá jẹ ẹ̀wà láàárọ̀ omutí àti búrẹ́dì òfin mílíkì tó kí omi sí lọ́sàn-án nígbà tó ti lálẹ́ kúlíkúlí dáńkúà àtàbàtà bí òtò ògbé lẹ́yìn papọ̀ ó ti kọ̀wé pé tó eléyìí yìí sáàrùn tó àrùn tọ́lọ́mù àti òde wa àrùn tó bí àtọ̀ sí ni àrùn tó bí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà tí wọ́n ń ṣẹlẹ̀ lómìnira tí ò ní mọ́wọ́ dúró ń gbà rárá pẹ̀pẹ́ láàrin ìṣẹ́jú mẹ́ta báyìí yóò ti tó bíi two hundred times. eléyìí làwọn tó wọ́n wá tó gbé ẹ̀ papọ̀ mọ́ra wọn yàtọ̀ táwọn tètè fọ́ máa bíbí ọ̀tá ti ẹrù pọ̀ ní dìkudì ọ̀wá ń tó ọlọ́lọ́ mú tápà nígbà wá tó rí irun sí iná ló lò kí o ìmáàmù kan ẹ̀rọ màdìmọ̀ adémọ́síláṣí ńlá kan ó ní bẹ́ẹ̀nù mìíràn muslim ní ẹ̀bá ti tó lẹ́ẹ̀mẹ́ta ah bàbá ò sọ ń tó wíyọ ọkùnrin sọlátù rí bàbá wí ẹni àsìkò ọ̀run lásìkò yìí ẹjẹ́ àtìgbọ́kàn o ọ̀pọ̀lọpọ̀ àwọn láti lọ́mọdé àìsí àtẹ̀dàní aago mẹ́rin ní ankala àtàrí pé tó kí èyí táyì wọ́n ti kí àrùn tó kọ́tà tó yẹ láwọn ìdíjì áàpù ìdíjì káàkiri kódà àwọn tá a tún lè máa pè bóyá bí wọ́n ti tún mẹ́sìn dáadáa jù wá lọ tó pọ̀ ní ní kíá sí lásìkò bẹ̀rẹ̀ sí ìjọ sọlọ́ wọn ta ni wa. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ máa ń wí pé ẹ àsìkò ọ̀run àlàkárì wọ́n ní tòsí nǹkan bá ti tòsí nǹkan bá ti ṣe déédéé nǹkan ìrun àlàkárì ti wọlé nù. ìwọ tó ń sọ nípa sẹ̀rọ̀rà tó ṣe lò kó lè ṣe ní fúláwù ọ̀n láti máa bóòlù ti ń ṣe rí indazawà lọ́pọ̀lọpọ̀ àsìkò àbí láwọn àsìkò kan fóònù bá wà ní dodo sánà ojú ọgbẹ mọyànlá tí òyìn ò ní lòdì dàgbà gbogbo tí máa ń lòdì pátápátá tí ò ní lòdì. táìpé lásìkò ń bá ní zórí àbí náfìlà yíyàn lásìkò èèwọ̀ nìyàn gbọ́dọ̀ ṣe náfìlà. tí oòrùn tí ó fi kúrò ní agbede méjì sánà agbede méjì sánà ni wípé tabani àwòrán lọ sí wẹ́ẹ̀sì àti ìsì bákan náà ńlọ́gbà ńlọ́gbà ńlọ́wà àárín méjì báyìí lọ́wà tó lásìkò yẹn gbọ́dọ̀ sí náfìlà èmi ẹ̀ẹ́kejì lásìkò èèyàn wà ní sòwòrò kófìdí pé òrùn yóò kó ní agbede méjì ọ̀run tó bá ti amórílé ọ̀nà ibi tí ó ti wọ̀ gbogbo tí ò lò òjì tẹ́lẹ̀ òjì lọ́ọ̀yà tẹ́lẹ̀ díẹ̀ òjì díẹ̀ tọ́ tẹ́lẹ̀ ọ̀nyẹ́ máa ń gbè ní zilu zawal àwọn àmọ̀ nìtọ́jẹ́ nìtọ́jẹ́ àmọ̀ sọ́pọ́ọ̀sì nǹkan bá wá bá nǹkan dọ́gba ẹ̀yin bá wọn lẹ́ẹ̀kan á wà á fi kún un sọ́pọ́ọ̀sì bá ti lè gùn tó ìgbà yẹn ni á sùn ìtọ́ sẹ́dígbìnì tẹ̀sí mo jẹ́ fún àsìkò ọ̀run dandan kò tó nìkan láti gbára lé ká tó gbára lé èyí ó ṣiṣẹ́ lórí rẹ̀ náà pété bẹ́ẹ̀ ni àgbà àwọn tó bá wọn fẹ́ gbìyànjú ní alẹ́ mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ a máa fẹ́ a máa súnmọ́ most of the time lọ́pọ̀lọpọ̀ ẹ̀ máa súnmọ́ ṣùgbọ́n bá tó sọ pé ó súnmọ́ yẹn láti sẹ́lẹ̀ tòjú gbogbo ẹ̀ lọ́sí wípé èyí ti aago tí ò ní wọn àsìkò ọ̀run pé àyílà aago méjì alásàrì aago mẹ́rin magrebi aago méje ìsáì ìsáì aago mẹ́jọ àsùnbà aago márùn-ún àbọ̀ a lásìkò aago márùn-ún àbọ̀ ń bọ̀ àbí kéèyàn nítorí di ten after six kéèyàn tó kí àsùnbà àti ọ̀jẹ̀ tẹ̀wọ́ gbà lásìkò táwa ìgbọ́lọ́hún sàyẹn wà o. kéèyàn lọ́ra kírun ọ̀sán ju kéèyàn ó tètè kí tí ò ní jẹ́ kò ní jára ayé kò ní jára ọ̀rọ̀ ìkíní tó bá lò kí lọ́rùn yẹn ọlọ́run ní ìgbà torí bá kò lè fi tò ẹ̀ẹ́kejì tó bá ní pé náfìlà ní ọ̀dà níyàn náfìlà ń gbà tó fẹ́ àdúgbò tí mo wà, Agbojá ń kinu, ọwọ́ àmọ́ ti dúpẹ́ àti ah, ẹ̀dá kọ́ bá tó ní ọ̀bà gbọ́ bá tó kọ̀ bá tó ká padà mọ́sáṣí àlọ́ kí a bá ti dà mọ́kí mọ́sáṣí àwọn káwa mọ́sáṣí mọ́ ìgbà lọ́ka lọ kí ọkàn tí ká dànù wá sí lásìkò láwa nìkan olóore tí ká sì ń jàpá láìsọ. sọ̀rọ̀ àníyàn tá a ní lórí ẹ̀ ẹ̀dá kọ́ tó bá fi ìlànà ọlọ́run gbà ní bàdà lọ́wọ́ wa. ẹni béèrè béèrè pé kí ni ìdájọ́ sàárè wà lẹ́gbẹ̀ẹ́ ilé ṣùgbọ́n tí mọ́sáṣí wà ní iwájú ilé náà kankan tí à ń ṣe ìtẹ̀láwọn aláìmọ̀ká tí a ń lọ sí mẹ́kà tó wọ́n ń fi ọ̀pọ̀lọpọ̀ jàǹbá wọ́n fi wọ́n fi ń ṣe wá. ṣé bá ń gbọ́ mọ̀ pé à kọ̀mọ̀tọ̀nà kí sáré ọmọ wà lé ọmọ wà wájú mọ́síláṣí lẹ́gbẹ̀ẹ́ mọ́síláṣí àà àà náà láti ẹ̀ lọ́mọ ọlọ́mọ ṣe láàmú lọ mọ́kà wọ̀. kọjọra wọn kọjọra wọn yàrá ànábì ó súnmọ́ mọ́sálásí pẹ́kípẹ́kí ni àwọn ànábì ọlọ́run sì níbi tí wọ́n bá kú sí ibẹ̀ láàyè wọn tí wọ́n ó sì wọ́n sí yàrá mi wáyé sàrẹ́bí aláwọ̀ àyàn ànábì kú sí tó jẹ́ ó sínú yàrá mi àwọn wọn máa rò ànábì so a lè fẹ́ àwọn ìkànnì àwọn kùlàfà nígbà tí káwọ́sì àti tí a ń fẹ́ mọ́tíláṣí tí a ń fẹ́ tí a ń fẹ́ tí a ń fẹ́ ńlọ́lọ́ ńlọ́lọ́ rọ́bà ètò ìgbà wọn máa lọ sin ànábì ìlú mọ́tíláṣí wọn àti ànábì ìlú mọ́tíláṣí o. sojú gbogbo ẹ̀ lọ sí pé àwọn mọ́tíláṣí sàárè tí bá ń bẹ nínú ilé tí mọ́tíláṣí náà ti ń bẹ ń bẹ àyíbẹ̀ tí ẹ̀kọ́ mọ́tíláṣí táwọn àfa sọ ń bẹ̀ ọlágbára pọ̀ the best ni wípé irú mọ́sálásí báwọn wápò ní tó ti lọ́ọ́ máa kí wọn. tó a jẹ́ pé lórí ilẹ̀ kan náà nígbà ní sàárì àti mọ́sálásí ní wọ́n bá wà lọ́ọ́ máa kí wọn nílò mi ọlọ́run yóò kí wọn àti dáná. gbọ́dọ̀gbọ́dọ̀ yé wa àwọn àfa àfọ̀rọ̀ tó pọ̀ wọn bẹ́ẹ̀ àwọn alájí náà dáì náà nínú fatawa wọn ọ̀sẹ̀ ń sọ́ọ́ ilé tí. sàrí wà ok sèdíkèsì lórí búlọ́ọ̀kì kan náà ní ẹjọ́ wa ẹ kò sí nǹkan kan. hasan alani ẹni bèrè lè pé ẹjọ́ wa jẹ́ ẹ̀yẹ́ lè kí ẹni tí ti ọjọ́ bí pé ọmọ lọ́jọ́ bí àdúgbò ọ̀kan ní nǹkan ẹ̀kọ́ ní àsìkò ọjọ́ bí a ọmọ èèyàn ní ilé bẹ́ẹ̀ ni àdúgbò àbẹ̀yàn ní ọdún wa ní gbogbo wa fún ní ẹ̀kọ́. happy birthday to you many happy birthday. nínú sẹ́ríà Islam gbogbo ti ń jẹ́ ọjọ́ òbí o ọkàn lè máa mọ̀ pé ọjọ́ báyìí ni ọjọ́ orí rẹ̀ dà kéèyàn fi máa san pọ́n lórí àwọn téèyàn ti lọ sẹ́yìn tọ́lọ́ ń gbà bí ọ̀gbà èyí tó sẹ́kù dé lórí kí ní ìtàlẹ́ lórí ọlọ́run nínú hadith anábìjá mọ̀ pé mùsùlùmí mi láàrin ìfòyà méjì lórí àwọn ọjọ́ tó ti lò lọ tí ọ̀nà ìdájọ́ ọlọ́run lórí àwọn ọjọ́ tó sẹ́kù tí ó tún lò lórí kí ni ó tàn lé lórí tí mùsùlùmí á páyà fún un tọ́jà ń pè é ẹlẹ́yìn ọmọ ọmọ fún pé àsìkò tí lọ bọ́ náà ó sì ṣí yá báyìí ní ìhàn máa ń ṣàjọyọ̀ ẹlẹ́yìn òun nù sẹ̀ríà Islam lẹ́yìn ọjọ́ bíi àná ọjọ́ ọjọ́ Monday nìkan tí wọ́n bí ànábì tọ́jẹ́ súnà fún wa káàdé fi gba àwẹ̀ bàbá kan ó ní wọ́n mọ̀ gbàgbé ọjọ́ tíǹsì mẹ́lẹ́kẹ́lọ́dé ní ọjọ́ tíǹsì ní abíyàn ní bíbí àná wọ́n yà gbé bíbí àná nínú ìṣe náà oníwà nàbí náà ń sọ. lọ́wọ́ tí gbogbo ẹ̀ lọ ni wípé lẹ́yìn ọjọ́ bí ànábì nìkan tá a máa ti máa ń lè gbá àwẹ̀ rántí rẹ̀ bẹ́ẹ̀ fànàbí náà ṣe gbogbo ní jọ́jọ́ bí òkú pátá kò ní ìtumọ̀ ẹ ká ọjọ́ bí àgbà tó ní ká máa celebrate ló dà máa celebrate rẹ̀ lẹ́yìn ànábì lólórí jùlọ ní gbogbo mùsùlùmí àgbáyé sòkò sí tí jọ́bí tu ló tẹ̀lé àìsàn kò sí tó múlò kákà mọ̀ pé ọmọ ẹ̀sìn ọdún kan ọdún ọdún ni ọlọ́run sànú mi o wọ́n ti òkun kékeré o ọlọ́run bá ń sin lólu lọ bá ń sin lólu dẹ̀rù ọlọ́run ọ̀tá màá ra bíbí à ń kọrin kankan àyè kéékèèké ọ̀dàdàdà eléyìí ẹni béèrè béèrè pé kí ẹ fáwọn ní ìmọ̀ràn lórí ẹni tó yẹ pé ìyá rẹ ní àbíyọ ọkọ tó jẹ pé gbogbo àbọ̀bá fẹ́ kí ni o gbọ́dọ̀ kúnlẹ̀ kiri ni tó ọba ti fi pẹ́ sílé jù kúnlẹ̀ òtítọ́ wà láti ẹni tó ń kí wà. irú àwọn òbí báwọn àbáwọn ìyá akọ bá ń tiyàn bá bọ́ sí ní ọwọ́ àáfàá ni yóò ṣiṣẹ́ àná àfa òbíyó dà so gbẹ̀yìn àkọ́kọ́ ṣe àsìkò táwa ṣe àti àsìkò tí tó sì gbóná tó gbóná pọ̀ ní mo lè rántí bàtà wà ní ẹgbẹ́ dáńtì service that was nineteen ninety four lẹ́yìn ẹlẹ́yà mi ìsọ́tà gbẹ̀gẹ́nì ọ̀làgúnjú ìyẹn tún ní ẹlẹ́yà tí ń wọ àlọ́ bí bó ṣe ẹ̀kọ́ náà wọ́n lọ èmi àtẹ́lẹ̀ àtún wá prọ́sẹ̀sì sáwọ́dé níta ìgbà lọ sí Lagos Èkó láti lọ gba visa àwọn mi kò dájú lọ ìgbónokó ìgbónokó ìgbónokó <laughs> ni à ń pè é ẹlẹ́ àtúnkò ṣe àjèjì kó la bá dé ok ìkúnlẹ̀ so nígbà yẹn tí mo wà ní family ọ̀sùn mò ń gbé ìyá akẹ́lẹ́fẹ́ tuntun náà máa wò ìyá àyẹ̀dá fẹ́lẹ́ àkọ́tẹ̀lé wọn wò òní ó sì rú kéré ẹlẹ́ àrùn ní olùwà kọ́ tẹ̀lé àwọn ọdún mi lélẹ̀ yìí kọ́lọ́ tó náà bá bímọ ẹnìkan kọ́ mọ́ wà tá a náà bá fẹ́ sìn kan ẹnìkan kọ́ mọ́ wà ọkọ ni ó ṣiṣẹ́ fún ìyàwó rẹ̀ mọ́mì mi ìyàwó mi gbogbo rẹ̀ gbogbo àpọ́nlé tẹ bá fẹ́ pátá èmi yóò ṣe fún mi ìmọ̀ ní máa kúnlẹ̀ mu tẹ̀lé àwọn ọ̀dọ̀ ìdá fún wa láti kúnlẹ̀ lẹ́yìn kankan ìmọ̀ pẹ̀lú ẹ̀kọ́ òṣèlú láti ra pẹ̀lú ìfọ̀n ìmọ̀ òṣèlú bóòlù wọn kọ́ máa ti ń kí bàbá àti ìyá rẹ̀ táìpọ̀ ń dọ̀bálẹ̀ ṣe dẹ́pẹ́tẹ́lẹ̀ ẹlẹ́wọ̀ lè olùkọ́ fún òní fúnlẹ̀ wọ́n ló ti ṣiṣẹ́ òun lẹ̀ fún ìrìn àjò wọ́n ti fẹ́ wọ́n ti dé mi mọ̀ pé àfà àfọ̀ ìbábi olókùn jẹ́ ẹgbẹ́ sílẹ̀ nìyí kò ní bá yín dá sí ó ti kí wọ́n mọ̀ máa wọn wà kan ìwà tí wọ́n mọ̀ máa ó ti kí wọ́n mọ ẹlẹ́yà rẹ̀ náà mọ̀ pé ẹlẹ́yà mi ò ní í ṣe báyìí ẹlẹ́yà mi ò ní yín mi ò kò sì gbéraga o títẹ̀lé àtúkọ́ wa ni tọkọ ni ó ṣe ìfẹ́hùn fún yàwó wáyílá ìyàwó wọn ò ní pẹ́ lọ bí wọ́n fi dínà rẹ̀ lédè gẹ́ lọ. ní bèrèbèrè pé tí ọlẹ́dọ̀ kí mọ̀ásìn sọmọ báyìí mọ̀mọ́ parí gbólóhùn lẹ́ni ọlọ́ọ̀lùmọ́ni hàmìlẹ̀ tí wọ́n ti ṣe lọ́wọ́ tó rọ́pà náà wà lẹ́kẹ̀ẹ́ fóònù náà. ìmọ̀ akọ́ máa dárun kílò nìkan ṣoṣo tàbí kó kírun lẹ́yìn imam tàbí kéèyàn jẹ́ imam ẹ bá jẹ́ imam abẹ́ntí bá ń kírun lóun nìkan ṣoṣo yóò sì sami Allahu liman hamida rabbana wa lakal hamd méjì ni ó ṣe imam ó ṣe tiẹ̀ lọ́tọ̀ èrò ẹ̀yìn náà ó ṣe rabbana wa lakal hamd lọ́tọ̀ mo rò pákó ni yóò bọ́dọ̀ sami Allahu liman hamida ìmáàmù òwì ẹ̀ǹtí ń dá àwọn kílò nìkan ọ̀nà òwì bọ́dọ̀ rabbana walakal hamd ìmáàmù òwì èrò ẹ̀yìn òwì ẹ̀ǹtí ń dá àwọn kílò nìkan tuntun ọ̀nà òwì. ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Ṣàfi'í kọ́lọ̀mbà nìkẹ́ wọn àwọn ní bí ìmáàmù òwì sami Allahu liman hamida rabbana walakal hamd èrò ẹ̀yìn náà olóòsè sẹ́mi Allahu liman hamida rabbana walakal hamd. ẹ̀rí tí a ń lò lára àwọn ẹ̀rí tí a ń lò ní pé anabi sọ pé innama ju'ila al-imamu liyutamma bihi fa idha kabbara fakabbiru ìmáàmù ọ̀sàdédé wà wájú ẹni máa kọ́ ìṣẹ̀lẹ̀ wà wájú gbogbo tí bá ti ń ṣe ẹ̀yin náà máa ṣe. ṣùgbọ́n wọ́n parí àdéhùn yẹn ń kọ́ one. ẹ̀ẹ́kejì nwanne gị ní wípé wọ́n sọ wípé ànábi gbogbo ohun rẹ̀ tó bá ké pátá ó kí n lò nìkan ni àbótí ẹ̀jẹ̀ kírun gbogbo ẹ̀ ní ti máa ń ṣe sẹ́mi Allahu alhamida rabbana wa lakal hamd. ṣùgbọ́n ti gbàgbé pé ànábi ọ̀fẹ́ ẹ̀kọ́ sẹ́yìn sàádé gàgbà ni ẹ̀ẹ̀ka tí sẹ́yìn àbúgbà kiri padà kírun ó padà jẹ́ yàwó bá fi wọ ìran ànábì kírun àwọn èrò ẹ̀yìn wá ń wo ìran àbúgbàkiri wọn wò kírun yẹn nígbà tá a lànà bí ọ̀yẹ́ ó ti bọ́yọ̀ láwọn ọmọ ọmọdé ọ̀sìn láti fálà bí àwọn ilé fún ọ̀dọ̀ mọ́sálásí ọ bá fi ṣe àrẹ ànábì máa ti ń bọ̀ ó wá fún gbòdò wà náà ní gbòdò wà ń bọ̀ wọn náà ló kírun wọn náà ló padà sí ìdìyàn débẹ̀ ọ̀bákiri ó wò wọn ànábì kírun àwọn èrò ẹ̀yìn wò ìran àbúgbàkiri wọn níta ń tíráyì láti sọ ní wípé lọ́dọ̀ ìmáàmù Ṣàfi'í bí ìmáàmù wọ́n ti sẹ́ni Allahu liman hamida bẹ́ẹ̀ lè rẹ̀ inú ṣe rọ̀ sẹ́ni Allahu liman hamida ṣùgbọ́n ìdí àwọn ìdìbò ní wà lórí ẹ̀mí wípé ìmáàmù nìkan ni ó ti sẹ́ni Allahu liman hamida rabbana wa lakal hamd èrò eh, ẹ̀yìn rabbana wa lakal hamd nìkan ò ní tiwọn. kílẹ̀ rí nínú hadith tí wọ́n ń ká lọ́lẹ́ kan wọ́n bẹ̀rẹ̀ wípé فإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد ثم بعد سمع الله لمن حمده أن يشي ربنا ولك الحمد so, والله تعالى أعلم كن بيري كذا سنن أحسن إليك ẹni bèrè bèrè pé ẹni tí kò gba tí ó di àwẹ̀ láti ìgbà tó ti wà kékeré tó lè dàgbà látara ìlera àbẹ tó ní ọgbà wọn ní báwo ló bẹ ní bẹ́ẹ̀ ló sì di àwọn àrùn tí ó ti gbà lẹ́yìn àti ìdúgbò wọn ìlera ara rẹ̀. ẹni tí ó di àwẹ̀ tó ń kékeré téèyàn bá sí ìbàlágà àwẹ̀ gbígbà kò tí ì ṣe ọ̀ràn yẹn fún yàn wọ́n kàn fẹ́ kọ́ mi kí ọ máa gbà á kó lè bá a máa lára lágbà ni ètò báwo ti di ọ̀ràn yẹn fún ẹni tí ò sí ìbàlágà ìran kíkí ò sí ìdọ̀ràn yẹn fún ọlọ́run ò ní tì í lérè wọ́n kàn fẹ́ ká yọ lálà sí ọmọ lọ́mọ ọdún mẹ́wàá kó lè bá a máa lára kékeré ní mùsùlùmí ti máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn yòówó ní látọ̀ tọ́yẹ̀ ìbéèrè tí wọ́n á béèrè yẹn tí yàrá jẹun tó ní ọ́sà ẹni tó ní hausa ní ìsìn ọlọ́run nìkan lọ́mọ bá sí yóò tó bá lù lórí rẹ̀ dájú kéèyàn tí irú ẹni tó bá ní hausa báyẹn ipò ẹni tára lò yá ń lọ wà táà rẹ̀ bá yá ọlọ́mọ ní ọlọ́ǹfààní láti san tó yọ ọmọ san wọ́n dájú pé tó wà àwọn oníkìíní táwọn dókítà ní à ọ̀sà rẹ̀ yóò lè san irú ẹni báwọn yóò máa fún aláìní lóúnjẹ jẹ lórí àwẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan tí ìbá ń bá ti á lẹ̀ yóò máa gbà wọlé lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك